في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ada ọpọpọlọ ọba àlékún ìkẹ́ ọlọ́run orí ajẹ́jẹ́ tán ọlọ́run kọmọ bá annabuwa muhammad sallallahu alaihi wasallam alúgbẹ́fọ́ lọ́wọ́ bá látara àwọn ìdẹ̀ra tí ó ṣe fún wa àwọn ìdẹ̀ra tó bá jẹ́ pé afẹ́ máa kà wọ́n lọ́kọ̀ọ̀kan méjì àléríkà abiyọlọ́wọ́ bàbá alẹ́kẹ́ọ́lá ọ̀sàjá rí àwọn àdẹ̀rà náà lò gẹ́gẹ́ bọ̀ ti fẹ́ ló fa ilé ìjọba sábàá gbogbo ọ̀nà tí ẹ̀dá máa ń gbà ṣe ọlọ́run èèyàn lè rí ọlọ́run ọba tẹ̀ àyàbí kó jẹ́ pé inú dẹ̀ra kó ṣe fún wa láti ṣẹ́ kò ṣeé ṣe ẹ̀ẹ́sì ọlọ́run kálukú wọn náà tó fi ṣe ọlọ́run tó bá ṣe ọlọ́run kó wá wò ó àwọn dùpẹ́ ìdẹ̀ra tó ṣe fún ọlọ́fi tẹ́ ìdẹ̀ra tó lọ́wọ́ bá ṣe fún aláfẹ́ ṣe ọlọ́run ọba ó da ká kún ládùúrà ọlọ́run ọba kó jẹ́ kí àwọn ìdẹ̀ra tó ṣe fún wa yìí kó jẹ́ ká fi tẹ̀ láṣẹ rẹ̀ yẹn ló fi fa ó wà nú àdúrà tí Ànábì sallallahu alaihi wasallam kúrú ká máa ṣe ó wà nú àwọn adkaru sabah wal masa ká máa ṣàdúrà fáwọn ìdẹ̀ra kọ̀ọ̀kan tó fún wa láti máa fi tẹ̀lé àti ọlọ́run ọba. اللهم أعطي بدني وعافيني في السمع وعافيني في البصر ọlọ́run ọba mo bì ọ́ dákùtọ̀ ọlọ́run mo bì ọ́ ní kí n jẹ́ àlàáfíà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ara mi bá ń náà etí ń fi rí náà bá ń fi sí eléyìí lára àwọn àdúrà tó lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ sọ́lá lórí kàmá ṣe ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. na èyí tí a fẹ́ gbéyàwó lénìí lẹ́yìn ìgbà tá a ti ṣe ọ̀rọ̀ mọ̀fùfúmu la ilaha illallah ṣurutuha wọ́n lọ́wọ́ àpẹ́bù ha àti fi sẹ́gbẹ̀ kan àti parí ẹ̀ níbẹ̀. gbogbo àwọn ẹ̀kọ́ tá a kọ́ lábẹ́rẹ̀ ọlọ́njẹ́ á rí lò. a tún wá fẹ́ gbé àwọn ọ̀rọ̀ mi yẹ̀ o láwọn ohun tá a rò pé a ní bùkátà sí láwùjọ wa. àwọn ọ̀rọ̀ yìí ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ àmọ́ káwọn ẹ̀kọ́ máa jẹ́ ìrántí fún wa báwa tá ti mọ̀ àwa tí a bá sì ti mà á ó tún máa jẹ́ ìmọ̀ fún wa torí pé àwọn kan tá bá ti mà á ńlá tó máa ti gbé yẹ̀wò kó lè mọ sáǹfà ní fáwọn tá a ti wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àtàwọn tí wọ́n ń tẹ̀sẹ̀ fẹ́ wọn gbàgbọ́ yìí tún náà yàtọ̀ fún yìí gan gbogbo gbàlagbọ́dọ̀ máa yí sápè ní àkídà lágbọ́dọ̀ máa yí rẹ̀ wò. مرا اسنا التوحيد اولا التوحيد اولا صلى على جبريل الله تعالى انا ما صبيت التوحيد اولا tàwíìdù làkọ́kọ́ ọ̀dà òun gan ni gbẹ̀yìn níta nàbì ti bẹ̀rẹ̀ dáhàwá rẹ̀ tàwíìdù ni nígbà tánábì ó kú náà aláì tàwíìdù náà rẹ̀ sọ pé kú tàwíìdù fi mọ àwọn èèyàn tó fi lára níta nàbì sọ lásọọlẹ̀ nígbà tó kú bí jọmọ́ àrùn tó kú ṣẹ́pẹ́ nǹkan tí yẹ ká gbàgbé láyé ni àwọn àgbà máa kọ́ ọ̀pọ̀ àwọn èèyàn kọ́ ọ̀rọ̀ Allahumma la taj'al qabri 'ida yu'bad àwọn kan tánà ní pẹ̀lú mọ́nà ọlọ́run má sọ tààrí mi di tí wọ́n máa bọ̀ anabi ń ké fáwọn sọ̀hábà rẹ̀ pé àwọn yahudi tó fi ń dípa ọmọdé ọlọ́run ọba òun ni pé wọ́n máa ń mú sàárè àwọn ẹni ọlọ́run ọba wọn a máa mú níhìn anabi ní ìlú kìlọ̀ fún yẹn jìnnà sí o tòun ló jẹ́ pé ọ̀rọ̀ tàwọ̀ṣì àbọ̀dọ̀ tàfẹ́kù rẹ̀ láwùjọ wa. nínú àwọn àfà ṣe pé àfa àfa àgbà ni wọ́n ẹnìkan ò ní kórìíra àwọn àfa àtàbẹ sọ yìí àfẹnukó kórìíra nẹbì aláì ẹnìkan ò ní kéwu ẹnìkan ò ní kórìíra bí ibùdó tèmi rahimahullahu ta'ala ó kórìíra ẹsìn Ọlọ́run ni. tó ibùdó tèmi yà ò ní nǹkan tó wá sí láyé wípé wá polongo ẹsìn Ọlọ́run ọba lọ kò mú tuntun fún wa tẹ̀yìdìdù ló ṣe àwọn nǹkan tẹ́ ti ń gbàgbére ń bẹ ní kùhánì àwọn nǹkan tẹ́ ti ń gbàgbére ń bẹ ní hadithu òun wá ń sàlàyé ẹ̀ ibùdó yà sí. fẹ́ kọ́ra wa lẹ́nu torí pé akúndùn ọ̀rọ̀ àfà láti máa ń pè wá ní wàhábíyà àwọn wàhábíyà ẹ̀sìn wàhábíyà ni wọ́n ti wá ẹ̀wọ́n ní jẹ́ wàhábíyà àbòsílẹ̀ ti fáwọn èèyàn bó ti yẹ kẹ́ sọ́kọ̀ ẹni muhammadiyya lẹ́gẹ̀rẹ́ tó wá àmì ìyàwó ń bí i Muhammadi lẹ́ẹ̀kẹ́ máa pè wá kìí ṣe kíni yìí kìí ṣe wàhábíyà. tó ní ṣéèkù yìí abdulhab ń jẹ́ kí ló muhammad lórúkọ rẹ̀ pé muhammad tòkálà fẹ́ sàfi ti àwọn alùsùnà ẹ fẹ́ sàfi ti wá sí ọ̀dọ̀ ṣéèkù yìí ẹ tẹ́lifẹ̀ kan ní ti jà níyà pípa wọn tẹ̀lé lánàá Tijani tẹ́lẹ̀ nìsí wọ́n pè kan ní Qadiriyya pípa wọn tẹ̀lé lánàá Qadiriyya àbí Abdul Qadir Gilani àbí tó bá yẹ pé ń tẹ́ gbàlérò náà nù ẹ mọ̀ pé wá ní wàbíyà ẹ mọ̀ pé wá ní Muhammadiyya àwọn ọmọ pé wá ní Muhammadiyya wọ́n ti mọ̀ pé látara Muhammad ah, èyàn mẹ́lẹ̀ abẹ́ sọ fún pé èyàn mọ̀ sàlẹ̀ mọ́mọ́ làmọ́ wípa <laughs> èyàn mọ̀ sàlẹ̀ mọ́mọ́ làmọ́ wípa àníwọ̀n tó kọ́ báyìí ni a ti kéré jìnnà kẹ́tọ́ pé láwọn bí ọmọ wàhábíyà yẹn wọ́n kó ṣe fún Abu Hamid wọn àwọn ọ̀rọ̀ wọn wọ́n ní ẹ̀lẹ́m rahimakallahu أنه يجب علينا تعلم أربع مسائل أفان داجي كنا وني إعلام لما هو أني كوكايا لما أن أنه يجب علينا كلما بي أوتي أورانيا lérí gbogbo wa àtàwọn táwọn náà ń sọ̀rọ̀ náà. Tàálùmù kéèyàn lọ kọ́ ẹ̀kọ́. Àrùbáyín mẹ́sàáì. Ẹ lọ kẹ́kọ̀ọ́ nípa àwọn mẹ́sàálà mẹ́rin kan. Ẹ lọ mọ̀ wọ́n. bàbá sọ pé dandan ni kí gbogbo mùsùlùmí ní mọ̀sáìlì yìí lọ́wọ́. ẹni tọ́lọ̀ bá sànú pẹ̀lú nǹkan mẹ́rin yìí àà kò dá kí ẹ máa sọ̀rọ̀ màlìjẹ́ náà ni a sọ̀rọ̀ màlìjẹ́ náà àmọ́ kò dá kí ẹ máa sọ̀rọ̀ màlìjẹ́ náà bí o ti dá kí ẹ máa sọ̀rọ̀ ní ọmọ náà èyí táwọn yẹn mọ̀ mọ̀ ewu tí ń bẹ́ẹ̀ bí kí ẹ máa sọ̀rọ̀ lọ́mọ náà irú ewu náà ní bẹ́ẹ̀ bí kí ọmọkùnrin wà jẹ́ náà ikú dájú kan lọ. ìlà àwọn eléyìí tẹ̀lé àwọn eléyìí ọmọ àlìyàn àwọn ń ọlọ́run eléyìí ọmọ náà àwọn ń pèyàn tí ń pèyàn ọmọ àlìjẹ́ náà àtẹ̀tí pèyàn ọmọ náà ń dá. wọ́n ń sọ pé fún من takọ olómẹni tó pààyà ẹ lẹ́yìn àwọn tí ànẹbi ti pèpè lágbájá ọmọ àlìjẹnà ni lágbájá الجنة. àlìjẹnà ni lágbájá ọmọ àlìjẹnà ni kánẹbi dárúkọ ọmọ bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ fẹ́ dá mi kó tó pè nìkan lọ́mọ àlìjẹnà mọ́. lẹ́yìn àwọn tá ànẹbi ti ní lágbájá ọmọ náà ni lágbájá ọmọ náà ni lágbájá ọmọ náà ni lẹ́yìn àwọn tá ànẹbi tọ́ka síbẹ̀ àtúngbọ̀tọ̀ tọ́ka sẹ́nìkan pé ọmọ náà ni wọ́n kò dáa níta àwọn nǹkan bá rí pé ẹni rí lẹ́nu yìí a ní kí lọ́mọ àjẹ́nà a ní àwọn àrùn kan kò rí ara sí wọn wọ́n sáré kúrú tá ń ro tiwọn yìí náà forí bí ọlọ́run mọ́tàbà forí jì wọ́n ìjọ kú mẹ́sẹ̀ wọn bá a ṣe wà àjẹ́nà. àwọn kan ní à ah, àwọn bàbá wa wọ́n ń bẹ láti jẹ́nà báyìí wọ́n yìí sọ bẹ́ẹ̀ kò o tó ti jẹ́ mọ́ bàbá sọ fún wa pé àwọn masáìl mẹ́rin ó pọn dandan fún gbogbo mùsùlùmí kan lọ kẹ́kọ̀ọ́ rẹ̀ ká lọ mú àwọn nǹkan yẹn lé o aliwula wọn ni alakọkọ mbẹ ali ẹlò ẹlọmọ ẹlọnìmà ali ẹlò ẹlọnìmà irú mọ̀ wo ṣékùn náà ló wá ṣe tàṣírù irú mọ̀ sáníkà lọ wá fáwọn gbà lérò àmọ́tọ́mọ́ ní al-ilm ètí wọ́n pè ní ìmọ̀ huwa idraku shay'in ala ma huwa alayhi idrakan jazima sábà níyàn ní ìmọ̀ nípa nǹkan òun ni kéèyàn mọ nǹkan yẹn gẹ́gẹ́ bó ti rí gangan èèyàn mọ̀ nímọ̀ tó já sí pé kò ní sí dáwọ́tì ní nínú mọ̀ òun á bó ti rí náà nù irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ lọ́gà bá bẹ́ẹ̀ lọ́wọ́ wọn pé two plus two ní tó pè ní ẹlẹ́mù rẹ̀ ọmọ wa ní four ọ̀gá ní four bẹ́ẹ̀ sì ni ọ̀gá òun fẹ́ wò pé sọ́mọ yìí tó ti ní ìmọ̀ yìí èdèràká ń jẹ́ àzìmà tó ti mọ́ lámọ̀dájú tí ò ní dáhùn jẹ̀mọ́ fọ́ ilé ìdá fún ọba. àní two plus two four four two plus two eléyìí mọ̀ ni four ni ọ̀gá èdèràká ń ọmọ àmọ̀ sọ́kùnrin tí ẹ wá níyàn nímọ̀ ìtútùmọ̀ kéèyàn ní mọ́nu. àwọn bàbá yẹn tún plus two four four ah sorry eight mímọ̀ ni kò sí jáàsì mọ́ mẹ́ irú mọ̀ yìí lágbọ́dọ̀ ní pẹ̀lú nǹkan tí afáfẹ́ tọ́ka sí wa sínú sọ yìí tí ò ní sí dáwọ́tì ṣáàkù nítorí pé tí ṣáàkù bá ti wà ń bẹ̀ ó lè nídìí wá sí nǹkan ò torí kẹsì lọ kékeré o ó yàtọ̀ sí ìmọ̀ two plus two yóò ìmọ̀ two plus two tí dáwọ́sì bá ti wà ń bẹ̀ kò lẹ́sẹ̀ kẹta sí ìyàrá rẹ̀ kò sẹ́sẹ̀ kẹta ń bẹ̀ tó máa ń dáwọ́sì mọ́ ọ̀kan rẹ̀ ọ̀gá òní tí ó fi ọ̀sẹ̀ ẹnu bí tó ti lè sàgbákò lọ́rọ̀ ọ̀gá ni pé jẹ́ kọ́kọ́ fọ́ ọkọ̀ náà àwọn kí mú ẹ̀mí amẹ́rùmọ̀ tí ṣéèkù ní kálọ̀ wáì kálọ̀ mọ̀ yìí èèyàn kí ní dáwọ́sì mẹ́ fàmọ́ ṣàtàfihì ọwọ́ káàfì ó lè sàn ní káàfì ṣéèkù ní alákọ̀ọ́kọ́ nínú kan tí mo fẹ́ kẹ́ lọ mà tó pọn dandan lórí bóká lọ mà wọ́n ní àlẹ́ ìmà irú mọ̀ wo wọ́n ní ma'arifatillah ìmọ̀ tí ó yá máa ta ìmọ̀ tí ó já máa ta lọ ní mímọ̀ jáàzì bọ́lọ̀ ti rí rè tí ò ní dá òtún kan náà bọ́lọ̀ ti rí rè àti sẹ́ rẹ̀ ara rẹ̀. a sì pàṣẹ kò lè láwùjọ yìí o àwọn èèyàn mọ́lọ́ àwọn èèyàn sókè nìyí àwọn èèyàn mọ́lọ́ wọn ò ní mọ̀ pa ọlọ́run rárá. wọ́n mẹ́rin fatú nàbí yìí irú mọ̀tá ń tọ́ka sí kìí ṣe mọ geography o ìmọ̀ tí ó jà máa ta ló jíṣẹ́ ọlọ́run gangan kí ni wọ rẹ̀ báwo ló ti báwo ló yẹ ká báwo ló yẹ ká máa lò pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ ìmọ̀ tí ga mọ̀rú mọ̀ yìí tí ga ni Muhammad dandan ni fún akálọ̀ wa ma'rifatu dinil Islam ìmọ̀ tí àfà ń tọ́ka sí fún wa àwọn náà ń sàlàyé ọ pé ìmọ̀ tí mo gbà lérò pẹ̀lú ẹ̀ ìmọ̀ tí ó jẹ mọ̀ pé áádá huwal islam áádá huwal islam káfí mọ òdodo láàrin ìyàtọ̀ láàrin òdodo àtẹ̀rọ nínú ẹ̀sìn torí gbogbo tọ́pọ̀lọpọ̀ ọmọ tó ń ṣe lónìí òun kọ́ lẹ́sìn ẹni tí ń fi ṣe síkìrì tí ń fi bàlírì lé ẹ dákun sẹ́sìn ní ṣe o wà láyé ẹ̀sìn fẹ́ ṣe ìmọ̀ tí ó jọ dá ẹ̀sìn gidi mà tọ́ ní kí ìmọ̀nú lé kọlọ́n sí lọ́n a ní yọjú síta fọdún méje a ní yọjú síta fọdún méje àwọn kan dẹ̀wò lọ́wọ́ báyìí àwọn ọmọ kékeré bí mo sọ kan jọ ní ọmọ àdúgbò àkàmẹ́ ọdún karùn-ún rè àwọn kan lọ sí sáà lọ sí ìwà àwọn olùdíje àdìsá kí ó lóun ti jẹ èmi ò rí mọ́ mú wá mú ti lọ́kùnrin gbẹ̀fà wọn ni àá àwọn àbáwá nílẹ̀ pé nǹkan wọn ń ṣe lẹ́yà gbogbo àtàwọn bàbá wọn lọ́dún karùn-ún oṣù wa lọ lẹ́yìn. billahi alazim mo tún rẹ́ nìkan tó jọ àdúgbò mo tún kọ̀ọ̀fà mẹ́ òun ní àárín kan tó méje ti jáde tààrà. ọ̀rí àwọn àdúgbò àwọn ènìyàn bọ́ ni. ilé àwọn kéèké a ah, ní ẹ̀rọ àkùtọ̀ lọ ìbí ọ̀dọ̀ rẹ̀ àkọ́kọ́ ìbí fẹ́ wọ́n ní wọ́n ẹlẹ́ẹ̀kejì ó ní di nàṣẹ́ ẹ̀ mú dé kájọ lọ. Ah, ẹ̀mí ọlọ́run mo á pẹ́ nìkan àjọlọ síbẹ̀ gbàtí mo rí ó ti dada kò fọ́ kan yìí ó ti dada dada rírì dada ẹ kò kò fi jáwọn mọ wàlá yóò dada fẹ́rẹ́ yẹn. jama kí ni ṣe òní ń ṣe Islam lójú ara rẹ̀. ń ṣe islam lójú afẹ́ nǹkan tí wọ́n ń sọ níwà yìí ìdìrákà jẹ́ẹ̀dìmẹ̀ nítorí pẹ̀lú islam rẹ̀ ọgbọ́dọ̀ mẹ́tẹ́ ah, islam nù tí ò ní sí dáwọ́tì lẹ̀ báwọn ẹjọ́ ti wà wọn ni wọ́n mọ̀ ní dáwọ́tì lẹ̀ kọ̀ọ̀kan ní nǹkan ṣe kò sí ọgbọ́dọ̀ mẹ́ta tó bá kú àwọn àtọ́lọ́ ọba síbẹ̀ sí nàlẹ́ ìdílé lóòótọ́ wọ́n mọ̀ bí àwọn lóòótọ́ wọn ò ní ìdìrákù lórí ẹ̀ kò sí náà mẹ́rin kò sí ẹni tó ti jàbàtà rí tó bá kó àrùn tó bá kó àrùn àtọ́ náà bàbá sẹ́sì sì tó bá tó bá kó àrùn àtọ́ náà yóò máa dá sẹ́sì sì rí wọ́n gbà débi pé ó tún wá kó bàbá àdúgbò èmi bá sọ̀rọ̀ ó sì wá sí fúnra mo sì wá sí fúnra ẹ́. kílẹ̀ ń sọ yìí bàbá kẹ àwọn ilé ọdún ti ń bọ́ tẹ́lá tó máa dàkọ̀ àwọn tó máa ń wá wá bẹ̀ ẹ́ yanu káwọn ilé máa wá sọ́dọ̀ rẹ̀ àwọn ilé máa wá sọ́dọ̀ rẹ̀ àwọn ilé máa wá sọ́dọ̀ rẹ̀ ẹ̀ yanu pé nínú ìlú yìí náà kọ́lá fi ṣe ni kwara ti tìí lẹ̀ka ẹ̀ ń sọ yìí. musa bá sọ̀rọ̀ kọ́sí mistake ìgbà tí ń bá sọ̀rọ̀ dé táwọn ẹ̀dínlẹ́dínlẹ́ ọmọ kéèké ń tí a fa sọ fún wa nílé ìjọba káàná máa lọ yàbá wọn. èyí tá à ń ṣe yìí ẹja ní ẹ̀yìnmọ̀ lórí ẹ̀ bàbá sọ pé dandan fún wa ká lọ mà irú mà yìí kí ni a ti parí ẹ̀ bil adilla bil adilla ma'rifatullah lọ́mọ tá lọ lọ tó bá fẹ́ mú ọlọ́run bilesh bíi adìlá pé bọ́lọ̀ ti rírì bọ́lọ̀ ti rírì bọ́lọ̀ ti rírì pẹ̀lú ẹ̀rí. wa ma'rifatu nabiyyihi lọ́mọ ànábì tọ́lọ̀ rán sí ọ bíi adìlá pẹ̀lú ẹ̀rí pé ànábì rè ìwọ rẹ̀ rí níjẹ́ ká fi fún rẹ̀ ẹ̀rí ni kì í ṣe pé gbàtí gbàtí kìkì àbá ah, ti gba aláwọ̀ àbá nìyẹn ẹ̀rí ni lọ́ọ̀kì ní sẹ́rí ibú ayé sẹ́rí bàtà kẹta ń sọ ibà ṣe báwọn kan ló fẹ́ràn anábì títí à ń gbà tí wọ́n mọ̀ pa anábì ìjọ náà ọba ni but ẹnimu wọn kò sẹ́ẹ̀rì fún un wọ́n á ń gbé ìwọ ọlọ́run wọ́n gbé fún anábì wọ́n á ní anábì aláyé lọ́run anábì àti nìyí aláyé lọ́run bẹ́ẹ̀ bá ti ní nǹkan gbogbo tí wọ́n bẹ nínú nǹkan òun ni ẹni lónìí àbẹ̀ẹ̀kọ́ ni jama àbí mo nílé mi tẹ́lifíṣà ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dájú nìyí bẹ́ẹ̀dù rẹ̀ ń kọ́ nínà mọ́ ní. láàrin ìsẹ́nu méjì lọ́lọ́run bá ń bẹ ọlọ́run bá ń bẹ níbo ajẹ́pá nẹ́bì gan ó ní sẹ́mọ̀ àti gbogbo tí ń bẹ ní ìfikẹ́sẹ̀ abáyé túnú kẹ́lẹ̀ mọ́ àgbákòtẹ́ wí bá lè bá láyé tó lọ́rùn kí ló túkù tọ́lọ̀ fi ń dára irú mọ̀kan nìyẹn àìní ẹ kò sẹ́yìn lórí fún wọn sọ́mọ́lé fi ìsìn gan ẹyọ kan náà wọn kàn án. Ah, alábẹ́bí tóbi dáhà ló tóbi lóko anábì kan ló ti báyìí tó ti báyìí anẹ́rìí pé anábì tẹ́ òun ló láyé òun ló sì lọ́rùn. wà mẹ́rin fásitì dín ní islam káàsì lọ mọ islam wàyí náà bẹ̀rẹ̀ àdìlà pẹ̀lú kí ni yìí pẹ̀lú tẹ̀lé pẹ̀lú ẹ̀rí gidi kí náà pè lẹ́rìí ẹ̀rí kútọ́nà méjì ìyá máa mẹ́rí àdẹ̀lílù ànàkìlìyà ẹ̀rí kan ní àwọn ẹ̀rí pé sẹ́mọ́rí ọlọ́run sọ wọn náà wò ọlọ́run sọ wọn náà wò alẹ́bìlú sọ náà ẹ̀rí nù nàkìlìyà tó ń bẹ lákọọ́lẹ̀ nínú àwọn kan tá a lè fi mọ́ ọlọ́run àwọn ẹ̀rí mi wọn bẹ̀ o bó ti yẹ pé àwọn àfáà náà fún wa nítorí káwọn eléyìí kì í sàwa àwa tá à ń gbọ́ àwọn àfáà ó ní ad-dalilu al-aqliyya aw al-fikriyya ẹ̀rí làákàyè ìyẹn ni pé ẹni ká àwọn ilé bẹ́ẹ̀ nú ọmọ èèyàn bẹ́ẹ̀ bá fi àkùrá náà báyìí fi rìn iná ká onígbàgbọ́ ẹwà làákà ìlókù jẹ́ tẹ́ba gbogbo àwọn afáàní lọ́dọ̀ òun ni wọ́n fa alimami ahmed rahimahullah wọ́n rí bí àwọn ṣíà bí tí wọ́n ti ní tóbi wọ́n ti fọ́ dé tẹ́ ẹ bá fi àlùkùránì àwọn àtàdísù ó tún kó báwọn èèyàn táwọn fẹ́ ṣe ìfanfà pẹ̀lú wọn ni táwọn bá káwọn mú àyàkùránì wá àtàdísù wá ẹ̀rí táwọn mú wọn ni wọ́n sọ di ìrújú gbogbo àwọn táwọn tó wá bí wà sí náà ìrújú wọn lè rí sí nìyí ó lè ràn wọ́n ṣé wà pẹ́ dé bàtí wọ́n pẹ́ wọ́n bá tún wọlé wọ́n bá kó bàtà sí adéyà káàlì mọ̀kílá ká ìtẹ́ wí èyí sẹ́wọ́n tó sì gbọ́ èyí sì látà irú tiẹ̀ hùn èyí sì irú tèmi yìí náà kọ́wọ́ kí nínú ìkàrà rẹ̀ sínú rẹ̀ àwọn àfáà ni ẹ̀bùn ọ̀tọ̀ nítọ́lọ̀ fún wọn látara fún ọdún dédé ọlọ́run sì ni fún àfáà mi kò sí pé tọ́lẹ́kí láyé tó bá dúró dédé ọ̀ nínú rẹ̀ ẹ máa sọ pé ṣe àwọn tí wọ́n ti ń rí tí wọ́n ti ń rú kan báyìí wà láì láàbù wọ́n ní ṣé wà ti àtàbàbíyá yóò àwọn ọlọmọsára sí ó tún á jòkó níbi tó ń ṣe kí ni èwo lẹ́kìdábíyá yìí bàtà ní ẹ gbé síta ah, ilé gbé síta o wọn lé lásìkò àná Muhammad àwọn ṣíà bẹ wọn máa ń jí bàtà kó ni lásìkò ànábì àwọn ṣíà lásìkò ànábì wọn máa ń jí bàtà kó ni. Ah, àwọn ni àwọn ni à ṣíà ṣé ṣíà bẹ lásìkò ànábì ni. ìntàhàlì jìdá kò sí àjìyàn mọ́ ntí o bá sí láyé ànábì kí láwọn dààmú kò sí inú ẹ̀sìn nù subhanaka Allahumma. abájú wọn ni lẹ́nu wọ́n ti wọ́n ní adúlọ́dún kùmọ́ àníṣe ẹ̀sìn sí àṣẹ inú ìsìlámù ló wà àbí inú ìsìlámù àwọn inú ìsìlámù lè tó pa lẹ́nu inú ẹ̀sìn ni inú ẹ̀sìn ni òun wá òfin bàbá tó ní káàkó àyàkùn wálé wá káàkó àdìsí wá àwọn eléyìí ti ká àyàtọ̀ kà fún wọn ti ká àdìsí lọ́ọ́ ká wọn ti ká wọ́n kàn tún kó báwọn èèyàn ni àwọn afi wápé ó tún kó àwọn ẹ̀rí ìwé táwọn ẹ̀fẹ́ mú àwọn eléyìí tí wọ́n pè àwọn àfáà tó fọ́ nọ́ọ̀sù tẹ̀lé nínú ìkìtàbí wa súnà tọ́ lè dá wọn ọbẹ̀ fúnra rẹ̀ àwọn náà ó fún ọkọ̀ nílẹ̀ nílù àkìlíyà kìí ṣe fẹ́mi àti ìrájọ ọmọdé arúnú kọ́mọ́ sí gbọ́mọ́ ní wíwá wọn. ó wá pàdé àwọn abiyó pa àbábí ya kí ló dé wọn làwọn sí aláàbùkà nẹ́bí o ọmọ ẹni jíwá ta kó tó ìjẹ́ kan sí àtọ́ ọ̀tá sí àlẹ́ bọ̀ tó máa jíwá ta sí àbò ọwọ́ kan ní gbogbo àwọn èèyàn gbọ́yé níta àgbà ló pẹ̀lú ìlú àkìlẹ̀ yànnà táà nígbà náà ní kí a máa lò láká ìwà náà náà ẹ wá wà wọn àfà àní tí ọlọ́run tí máa ń dáhùn àfà fún láká yìí àwọn ọmọ yìí á sàlàyé lọ́kọ̀ọ̀kan kó lè bá yìí dáadáa òun gbẹ lágbà lérò kì í ṣe pé kákan wù ní orí àwọn bẹ́ẹ̀ bá bọ́ sí pàtàkì nìkan bẹ́ẹ̀ bá bọ́ sọ́jọ́ ọba láàrin ọjà àti láàrin gáràjì gbogbo lẹ́yìn náà àwọn náà ti kéde yìí àwọn náà mà má rí fatu láì àmọ́ ọlọ́run àkọ́kọ́ rẹ̀ ẹni tó lòótọ́ ni kò mọ ọlọ́run ẹ wo di rẹ̀ ó dédé mọ́ bẹ́ẹ̀. ó ń dèkọ̀ dè yìí dírẹ́pà ni èwo ló ń dèkọ̀ dè yìí egbénu o tábà ti ń travel lọ àwọn oníjà travel àwọn oníjà sọrí lọ igi ẹsìlẹ̀ mọ́nà amọ́mọ́nà ṣẹ́ni pé a ní láti ṣàlàyé mímọ́ náà tá à ń sọ ó níbi àlàyé wà máa rí fàtó nàbí káfí máa nẹ́gbà hàn náà ta ni ẹbí ni mùsùlùmí láyé kọ́dẹ̀ tí èsì mùsùlùmí tá lójú jọ́nà tọ́lá sí yín. sallallahu ọdún mẹ́rẹ̀ sallallahu sallallahu àdéhùn sọ́lá àdéhùn kó sàkóyò bẹ́ẹ̀ sì ní sàkóyò kọba kọba ní mẹsẹńjà lèèyàn tó ń ràn sí ọ ajẹkùlù ọrùlù ẹni bẹ́ẹ̀ tó lè sọ̀rọ̀ kan kó ní látọbẹni tó ràn mí sí mi tẹ nígbà lọrẹ agbábà nígbà tọ ẹ wá wájú àwọn ìbátan ẹni tó níṣẹ́ òkùnkùn ní wọn lẹ ẹnu gbọ̀n nípa kò ló bí àyè gbogbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ náà ní tàǹtò ní ẹsìn kàmọ́ wà jáde náà àléhí òun lẹsìn lọ́pọ̀lọpọ̀ tó lónìí tó ló jẹ́ kí ìkọ̀kan rẹ̀ ó ní àmọ́ mo fẹ́ wo mo fẹ́ ká tó ronú ká lè máa wo ọ̀wọ̀ tí ń bẹ fún àwọn àfà ṣùgbọ́n ọmọ fún wọn fọlọ́ fi ń pè wọ́n dá sọ́rọ̀ ká àwọn àfà ọlọ́run ní ọlọ́run sọ́nù sọ́nù tó lè alẹ́ mọ́rọ́ ọlọ́run ṣẹ́ ìdọ̀lọ́hu annahu la ilaha illa hu wal malaika wa hulul ilmi بالقسط ẹ wo ọ̀rọ̀ yìí ọlọ́run ò ní pe irú kò ní kò ní sọ̀rọ̀ kò ní dá irú àwọn báyìí dá sọ̀rọ̀ káwa ní pé báwo ṣe máa ronú yóò jọ tiwa. ọlọ́run ní iṣẹ́ ìdọ̀lọ́ èmi ọlọ́run fúnra mi tí mo sọ̀rọ̀ èmi gan fi ara mi jẹ́rìí ara mi. annahu la ilaha illa hu pé kò sí ọba mi náà èmi ọlọ́run wa fi àwọn míì jẹ́rìí nínú àwọn ẹ̀dá tó dá bàtú wa fẹ́ mú àwọn ẹ̀dá tó dá àwọn tó dá àwọn tí wọ́n mọ́ nínú àwọn ẹ̀dá ni alẹ́dínà lẹ́yìn àṣìlọ lọ́ha mọ́ àmọ́ àwọn. ní ti máa ń jẹ́ kẹ́kẹ́ dá dọ̀tí ó lẹ̀sẹ̀ àwọn èèyàn àwa máa ń dọ̀tí lọ́lọ́run fi fi àwọn èèyàn ló fi fi àwọn ẹ̀dá tó dọ̀tí àwọn tani àwọn màláíkà lẹ́yìn àṣìlọ lọ́ha mọ́ ọlọ́ni wá ní màláíkà kọ́ mo fi àwọn màláíkà náà mo fi jẹ́rìí ara mi ẹgbẹ́ tí a náà fẹ́ jẹ́rìí láyé náà fẹ́ gba ìrí jẹ́ ẹni tó bá sọ́ọ̀n jù láwọn ẹ̀sìn ọ̀fíà ẹni yólódòdó láti gbé ìfọ̀lẹ́ ẹbí àfà táyé. àbá wa ní kọ́ lọ bí àfà kẹ́yìn dáa àfà kẹ́yìn ni kánú bí àgbákò ọmọ ọlọ́run tó wá ní àwọn ẹlẹ́kẹta tó tún jẹ́ ni wà húlò lẹ́yìn àtàwọn tí wọ́n ní mọ̀ àmọ́ wọ́n mọ̀ fáwọn àwùjọ kan ń bọ̀ àwùjọ fọ́júfọ́jú làwọn wọ́n fọ́jú wọn fọ́nú wọn fọ́ra á àwùjọ tó wáyé ni kéèyàn fọ́jú kó fọ́nú ó tún fọ́ etí bí bẹ́ẹ̀ bá papọ̀ lára yẹn èyàn lè rí ikú nu o kò lè mọ̀ lẹ́lẹ́lẹ́ ó fọ́jú ó fọ́nú ó tún mu bàtọ́ lọ́wọ́ fẹ́ràn ìwọ̀n mọ̀nàfíkì bó ṣe ròyìn wọn nù báwọn àfáà tí wọ́n ń da ayé láwùjọ yìí àtàwọn mùsùlùmí tí wọ́n bá dúró dédé wọ́n ti rí nù súùmù bókùmù ìmùlù <laughs> fàhó láyé ìjìrún lẹ́yìn náà wọ́n ló fẹ́ ẹ̀sìn láfà lélẹ́yìn ìròyìn tó lọ sí ìròyìn wọn nìyẹn o gbogbo ẹni tí wọn bá kí nǹkan mẹ́ta bá pín láàárẹ̀ wàláì làásì ọlọ́run mọ àpèjúwe sí wàláì tẹ̀síbí wọn náà àtàlẹ́bí máa ń lágbára gan bọ́lá sí ju àwọn mọ̀lẹ́bìkì lẹ́ẹ̀fi ní ẹ wà á ní dààmú lórí àwọn ọ̀rọ̀ wọn á ní dùn yín ọlọ́run náà mọ̀lẹ́bìkì sú mú. ó ní wọ́n di sí wọ́n fọ́jú wọn tún lè sọ̀rọ̀. irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ni ìtàn bá ti ń lọ ni. àhún láyé rí jẹ̀rù òun lè padà mọ́. bó lè jẹ́ pé tó padà lóòótọ́. ee kò gbọ́ àwọn kan lóòótọ́ kò wá gbọ́ ìyẹn ni mọ̀ gbọ́ àmọ́ àwọn kan láti fún òun náà ń pè ẹ̀yin náà ń pè ẹ̀yin ó ń ju ọ̀rọ̀ ìsìn kò tẹ́ tóbi ní kò tó rí kò tún lè sọ ẹ dákun ọ̀nà kìnnìdà sẹ́kọ̀ kò tún lè sọ kò tún lè fọ́ o ẹ̀dàpọ̀ ọ̀nà àbòtótà ẹ̀gbọ́n yóò ẹ̀wù bọ́lọ̀ sí orin mọ̀nàdìkì ọlọ́mọ sí amọ̀nàdìkì abúndínlá ọlọ́run ìfà ńlá yẹ dìbì rún ọlọ́run wọn ń lò ẹ̀lì àwọn tó ń jẹ́rì èmi ọlọ́run àwọn onímọ̀ ni àmọ́ tó dúpẹ́ ọ̀dọ̀ wáyà yìí àwọn ò àwọn tí wọ́n dúró déédéé ní ìmọ̀ wọn ni o àwọn tí ìmọ̀ wọn tí wọ́n ní ọ̀rọ̀ ẹnu wọn tí wọ́n ń sọ àti tẹ́ wọn tí wọ́n ń ṣe orílẹ̀ yìí kò tà sí àtàdé ọkàn wọn aláì kò tà sí àwọn àfa mi ẹ wo sheikh muhammad abdulhaq rahimahullah ẹ wọ tọ́sọ̀kalẹ̀ yìí bàtà sọ pé ìmọ̀ tó pọ̀ dandan lórí gbogbo wa ká lọ mọ̀ káwọn náà kàrà wọn fún ẹ̀ ma'rifatullah wa ma'rifatu nabiyyihi wa ma'rifatu dinil islam ìlà àdìyà nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n lágbọ́dọ̀ lọ mọ̀ yékéyéké nítorí pé a ṣèdánwò lórí ẹ̀ a ṣe kí ni gbogbo béèrè gbogbo tọ́lọ̀ ní a ti láyé pátápátá bẹ́ẹ̀ tàyí náà làfáàfin ní kọ́ mọ́ ẹni bá ti mọ̀ léwe à mọ́ mọ́ mọ́ mọ́ mọ́ mọ́ tí ó mọ̀ dáadáa tẹ́kọ́lágbé ẹ̀sáàmù kí ló ṣe yóò kọ̀kọ́ púpọ̀ àmì tó bá mọ̀ yé kéèké tó bá ti gbàdánwò kò ní kọ̀kọ́ púpọ̀ ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ wa lọ sàárè nù àwọn kí ni àwọn àǹkà nù sàárè wọ́n ní mọ̀ rọ́bùk máa rí pátó láì mọ̀ rọ́bùk tàlọ́wọ́ bá rẹ̀. làáfà fi sọ pé ìmọ̀ta sọ tẹ́tẹ́ lọ wáyé mẹ́rin fàtúlọ́ ìmọ̀tíjọ mọ̀tàlọ́lọ́. ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí ìmọ̀ tó káfẹ́ sọ pé ó kéré jù kéèyàn mọ́ mọ̀ pọ̀ lọ́wọ́ bá lọ ọgọ́rọ́nù mùsùlùmí lónìí ó mà ọgọ́rọ́nù àbálòwọ̀n mà ẹni ẹni tá a fẹ́ sìn tá a fẹ́ jọ́sìn fún tá a fẹ́ kẹ́sí tá a fẹ́ kẹ́sí àbọ̀bí tó wà. sẹ́kẹ́ máa ní kẹ́ lọ pè yẹn wá wọ́n tó máa lọ́bí tó wà ibẹ̀ bá lọ fúrẹ́ẹ̀tì àmọ́ wọn tó lọ́bí tó wà. kọ́dà ń gbọ́ pé kò mọ́bí tó wà àmọ́ ń pẹ́ ó súnmọ́ tí ò bá lọ pé ah, ibà yìí ló wà tí ò sí ní kọ̀ǹpútà pé yà ah, yìí ló wà ibi eléyìí náà lè rí i àmẹ́ta pé áà òfin odò lọ́wà bẹ́ẹ̀ sí kò sí òkè odò ìsàlẹ̀ yìí ẹ̀kọ́ òkè ní mọ̀lọ́ straight ẹlọmọlọ aníbùrọ̀ bàbá wa ọwọ́ àná kò sí tọ́lọ̀ wọ̀n sí fàájà lẹ́gbẹ̀ẹ́ kò sí tọ́lọ̀ wọ̀n sí ọ̀rọ̀ ní àfáwà nígbà tí wọ́n ń bá wọn kan fà àwọn bíbí àkàn pé ọlọ́run àwọn ojú òsì à. tí wọ́n dé wù wọ́n búrẹ́ tó yẹ pé sẹ́mẹ̀ lẹ́ẹ̀kejì ọlọ́run bá wà wọ́n ń fà ọba wọn lẹ́nu tó wá gẹ́gẹ́ bí alátẹ̀gbà náà ó wá gbogbo àwọn àfáàn pé kí ní bí àfáà yà á gbọ́pọ̀ ẹ̀ ń fa aláàánú òbí kí ní ṣẹlẹ̀. wọ́n ní káwọn sọ̀rọ̀ wọ́n ní ìwọ́n yóò tẹ́lẹ̀ ẹ̀yin náà ń kọ́ ẹkú fara yín àwọn náà kú fara wọn. ọba wa ni pé ẹ̀ láwọn eléyìí ọba tí wọ́n ń ké sí wọn ò tẹ̀wọ́n bí tó wà ọba tí wọ́n ń ké sí wọn ò tẹ̀wọ́n bí tó wà. àmọ́ pẹ̀lú àwọn ẹ̀rí tí mo tẹ́mi àgbé kalẹ̀ á eléyìí jẹ̀ ẹ̀ ti ń ké sí wọn bí tó wà. wọ́n béèrè ìbéèrè náà pé mo rọ́ọ̀bù nù sàárè kò sẹ́ńtò wọn níbi anabi ní èèyàn kan ní ó retí fọ èèyàn méjì ò ní retí fọ ìran mẹ́ta tá a ti jẹ láyé náà ìran mẹ́ta ni wá láyé ìran kan oní ó retí fọ ìran kan yókù méjì tó kù anabi ní wọn ní mà bẹ́ẹ̀ bá hàn nígbàgbà sẹ́ni sàárè wọn sínú sàárè wọn kọ́dọ̀ òun lẹ́fi ṣe yẹpẹ̀ òun lẹ́kọ́ gbogbo tẹ́fi ṣe yẹpẹ̀ rẹ̀ tẹ́fi dábò òun máa ti náwó ẹni pé mọ́nà ọ̀bùkà wọ́n pé wọ́n bí Allah àwọn ẹ̀kọ́ tó wá sọ́dọ̀ orin níbi sàárè wọ́n máa bẹ̀rẹ̀ pé tààlà ọlọ́run rẹ̀ orin bò gbogbo tààlà ìgbà tí ká ṣe ṣe ẹ̀yìn ó sì ṣe nílé àdébì ní ká tọ sàbáàtù fún lóòótọ́ àmọ́ òun náà ni ó máa fún wa sọ fún bọ́ọ̀ ní asọ́fún ni. tààlà ọlọ́run rẹ̀ sọ pé àti. Ah, níbi adó sẹ́nu bẹ́yìn ọba mọ́ láyé yá yìí bí ẹ bó ti ẹ kó mọ́rùn wà láì kò nírètí fọ̀ lálẹ́ kìyàmà èyí tá à ń sọ fún òun wúlò mọ́ ẹni tó bá mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni gẹ́gẹ́ bí tí máa ń ṣẹlẹ̀ tí ẹ máa ń gbà pé health care ọ̀nà bóyá rádíò ẹ̀sìn ìjàdá fún mi la mo ti rántí ó mọ̀ tẹ́lẹ̀ nù ẹ dákun ẹni tí ò mọ̀ tẹ́lẹ̀ yóò sáré gbàgbé ni kò sí báyìí tó kò sí báyìí tó ìkọ̀kan lẹ̀ mẹ́ ìbéèrè àkọ́tọ́ wọn bí wà nù òun ni àfa àti nàmbà wàn ma'rifatullah. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì náà wọ́n láwọn tí ó mà èèyàn mélòó ìran kan ni ìran kan ìran méjì ò ní mà ìran mẹ́ta náà ni wá béèyàn bá jẹ́ mọ́mì ni béèyàn bá ti jẹ́ mọ́mì ni inú kó jẹ́ káfíìnì àbí kó jẹ́ mùnáfíìnì àdúgbò náà èyí tó wá burú táwọn èèyàn dámà àwọn èèyàn mọ́mọ́mọ́ ní Ma sì máa bàtí ẹ̀ ń sọ́ọ̀sì lọ ẹ̀sùn kọ́kọ́ fi bínú bàtí tọrọ nǹkan tí tọrọ nǹkan lọ́wọ́ ọ̀sùn tiẹ̀ ẹ̀sùn kọ́kọ́ fi bínú àdáká fi bínú. bẹ́ẹ̀ ni bọ̀ wá mọ́sálásí tí ń kírun ń ṣe oge ẹ̀ ń bá yín gbáwẹ̀ sínú mọ́mọ́ ní adáàmà ó wá kùmùnà fìkì àdáàmù náà náà mùnáfíkì ò sí láàrin àwọn káàbì láàrin àwọn mùnàfíkì lọ́wọ́ kálukú wá yẹrẹ o kọmọjẹ mùnáfíkì o àwọn ọmọ ńlá gidi ẹ̀sìn zuwo mọbùkú mọmọyó bá ti ń ké fábíbù tó ń ti ń dààmú rẹ lọ àwọn mùnáfíkì ẹ̀sìn ọlọmọsàbà àfọlọmọ torí pé ó ti fọ́jú etí ò gbọmọ kò lè sọ wọn á fi gbogbo ẹ̀rí hàn òní. iná kọ́ yìí ni kọ́dẹ̀ ní tí ò kéwu kó o bá tún kéwu ẹgbẹ́ nínú bàbá yà ń tu yìí kò tẹ̀ kọ́ bá lákà ìmúná èyí tẹ̀ ń tọ́ yìí. ọlọ́run sábà náà wà ìbéèrè kejì tí wọ́n béèrè tó máa béèrè wọn pàṣẹ léyìn tán kọ́lọ̀njá pàṣẹ kọ́lọ̀njá rèmọ̀ láyé ó dá púpọ̀ abá ti rí pàṣẹ wọn ni tọ̀ tala nẹ́bì rẹ̀ tala rẹ̀ sí ọ ẹni tó bá rán isa sí tani dàkọ ní dàkọ isa ẹni tó bá rán mọ́wọ́dù sí ní dàkọ mọ́wọ́dù àmì tán máa rán mọ́wọ́dù sí tí ò dúró déédéé tí ò mọ tala nẹ́bì gan láyé yóò sì ànẹ́bì mọ́ wọ́n tọ̀ dá nẹ́bì mọ́ sallallahu alaihi wasallam. aha ha ó máa ṣe àníta ọ̀n ṣe àníta ọ̀lọ́bìnrin ah. ah. yóò fẹ́ sọ àmọ́ yóò yanu ni kò ní rí wí. wọ́n ní wọ́n fọwọ́ fi hàn kí ló fẹ́ sọ pọkùnrin yìí wọ́n á fa ànábì hàn. kí ni wọ́n á sọ ntọ́gọ́rùn yẹn ń sọ ìbílẹ̀ òsán parẹ́ kí lọ́gọ̀rọ̀ ń sọ lónìí ànábì òjá máa kankan. ntẹ́ ń sọnu tó nígbà tí bàbá kan sọ̀rọ̀ kalẹ̀ ká lọ́rọ̀ yóò bá mu àwa ní tọ́rọ̀ yóò fi bá mu ẹ̀rọ ànábì nàá ọ̀rọ̀ táwọn ẹbí sọ yìí kò sí tẹ̀lé tó kò bá làkàyè ọ̀rọ̀ ànábì ló bá làkàyè tọ́pọ̀ mọ̀ ànábì nù nítawọn èèyàn sọ pa ànábì lónìí nù lẹ́ẹ̀tì lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí wọn ò rí ní ọ̀ràn èèyàn lórí àwọn káwọn tẹ̀lé ànábì ẹ máa pariwo kó tó wọn yóò pẹ́ ẹ máa pariwo yóò pẹ́ ẹni tó wá tó wá fẹ́ yí òun náà tán but táwọn àbáyọ àwọ̀ náà ni tí wọ́n pọ̀ lójú ìlọ́sọ̀lọ́ fi máa ń dáàtù wọn wọ́n torí wọ́n pọ̀ ní pé adó àwọn eléyìí àbí torí kéwú náà ké àbí torí ọjọ́ orí wọn pọ̀ ìwọ́ ọlọ́run aṣọ ọdún kùránì nínú ẹ̀ pé àwọn tí wọn náà ní kíkan pọ̀ bí ẹ bá ti kéwú kéwú kò tó wọn lọ́nà o bí ẹ bá ti pẹ́ láyé kò sí kan náà wọ́n gbẹ̀ kí wọ́n dà àwọn eléyìí ìbéèrè lẹ́ẹ̀kejì òun làwọn afárá sọ pé wà ma'rifatu nàbí jì láti lọ mà nàbí ọlọ́run ìbéèrè lẹ́ẹ̀kẹta wọ́n ní máa di nuka kílẹ̀sì tiẹ̀ ẹlòmíràn ní kílẹ̀sì yẹ àwa ti wá fi ọmọ súnfì làwa nítorí náà nù <laughs> nítorí náà nù àwọn àbá wa omi súnfì wíwé bí àwa àkọsọ àwọn kò lẹ́nu kìí sómi ẹ̀sìn rẹ bí inú kìí sómi ìsìlámù rẹ bí yín ó sómi ìsìlámù rẹ bí àwọn àti wáde àwọn àti omi súnfì wíwé bí àwa yìí nítorí wo dapọ̀ náà nù tó ẹ̀sìn tó ń sin láyé nù ẹ̀sìn súnfì ni ẹ ẹ nígbà pé kìí sí ìsìlámù lẹ́sìn ẹ̀sìn súnfì lẹ́sìn tí wọ́n bá ní kí ni àwọn súnfì nù tọ́wọ́ ní ẹ̀yìn nǹkan ẹ̀yìn alùsúnà lẹ́ ń ṣe ẹ̀sìn alùsúnà lẹ́yìn náà ń ṣe ọ̀kẹ́ ti dàbà ẹ̀sìn alùsúnà là ń ṣe táwọn ní súnà ànábì ló ní súnà a jẹ́ pé kọ́nà àwa lè sọ àtúnlé rọ́bù mi pé ẹ̀sìn súnà lẹ́yìn náà ń ṣe rá alùsúnà lẹ́yìn náà ọ̀nà ní súnà tàlà ẹ̀ nínú kọ́ tó ṣe àálè wíbẹ̀ dada wọ́n bá ní kílẹ̀ ní àálè sunna tó wà ní jama àánú wíbẹ̀ ẹ̀ ẹ̀ náà tó wà ní jama mo ṣe rà kọ́ ẹ̀ bọ́ hàyè. zazaniya làwà amadiya làwà tó jabadiya tó wà. náà wọ́n ní kìnìyí ká mọ̀ ọ́ pẹ̀lú ẹjẹ́ àgbẹ̀ láti máa rìn fásitìlá ká lọ lọ ká mọ lọ ká bá fẹ́ mọ lọ ọba ká tó lè mọ lọ ọba ká fi là táwẹ̀ táwẹ̀ yẹ kankan yìí ká lọ ní ìdírákan jáàzìmà nípa ọlọ nǹkan mẹ́rin nǹkan mélòó nǹkan mẹ́rin sùpọ̀ mọ́ nǹkan mẹ́rin tó ti pọ̀ mọ́ yìí ọkùnrin wa gbọ́dọ̀ mọ̀ kọ̀ọ̀kan nímọ̀ yéké yéké yéké yéké mẹ́rin amọ́tọ́ bá mẹ́rin ọ̀kan abọ́ ọmọ mẹ́ta okùn mélòó okùn ẹ̀yọ̀ kan kí làwọn sọ fún yàrá aláhàpá kó tẹ̀ tíráì ó ti wọ gúdù ara okùn gúdù fẹ́rí gúdù nù kọ́dà ń bò mí ó lè gba mọ̀mtáàlì yóò gba decision rẹ̀ torí ẹni tó gba three nínú four amúlọ́dọ̀ náà ọba zero náà ni òní ẹ̀yìn agbọ́dọ̀ máa alákọ̀ọ́kọ́ mẹ́ alẹ́ẹ̀lmú bí ojúdìlá alẹ́ẹ̀lmú bí kákọ́ gbà pé ọlọ́ọ̀bá yẹn ti ọlọ́ọ̀bá wà ọlọ́ọ̀bá wà lọ́dọ̀ Yorùbá àti lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àtàmì tẹ́sí òye ó yàtọ̀ bẹ́ẹ̀ bá nìkan nísìnyí ohun yìí kan náà bá tún dijọ́ mi eré ni ó da eré yẹn tún lè da nísìnyí kò tún jọ́ lọ́mọ òkú tún ní èmi náà ti lẹ́lẹ́ta tèmi o èmi ní ẹlẹ́dàá tèmi o bẹ́ẹ̀ lẹ́wà ni èmi ní tiẹ̀ wọ́n náà ti tèmi ẹlẹ́dàá fọ́ọ̀nù ká gbà fọ́lọ̀ bá ń bẹ̀ àwọn àkàn ọ̀gbà fọ́lọ̀ bá ń bẹ̀ kìí ṣe kí á gbà pé ṣé ẹnìkan àti dọ́lọ́ o báwo yẹn ṣe ń wà tẹ bá ní kẹta fọlọ́ọ̀ bá ń bẹ ọlọ́run ẹ fi yẹn lẹ́jọ́ ọlọ́run bẹ kí ni bá ti wù láti jọ iná nù ọlọ́run bẹ yín sáà máa ń sọ̀rọ̀ kan ọlọ́kadà kan tí ọmọ tápà ni ọkùnrin kan ó gbé ọkùnrin kan ó gbé wá sí òkun ọ̀lú bẹ́ẹ̀ ẹsẹ̀ pọ̀ àwọn tápà àwọn sẹ̀dí lẹ́yìn nínú ọ̀kadà àwọn ò mẹ́tí mo sọ yìí báwọn ọlọ́kadà bá gbé ẹtí mo sọ yìí tó bá gbé e, wọn ò ní béèrè owó wọn tún yọ owó lápò ní tàbá ẹ fi gba tẹ́pẹ̀ yóò tún sọ̀kalẹ̀ tán sísọ̀kadà rẹ̀ yóò tún dìde lẹ́gbàá tó gbé tán ẹni tí sápà ìgbé hàn lákàmọ́ díẹ̀ sápà wájà kalẹ̀ ó wá náwó sí à òrí náà ni ọkùnrin tó dákan lóòótọ́ kò dákan mọ̀ kò mẹ́yìn ni èmi ni táwọn ọmọ òbí yàrá wọn ló kọ́ wọn kọ́ mọ́ ni àwọn ọmọ òbí yàrá ilé ìlú àkàyè bá mo sì ga ní etí nù ìmí ni kí mo wá ọmọ mi ni ah, àwọn akọ́jú ti bá kankan àwọn akáwọlé fún ọmọ sápá ìgbé ọmọ sàwọ́pọ̀ àrẹ lónìí wọ́n ni ọlọ́wọ́ da àwọn èèyàn á fi máa lọ pàtàkì lọ ó ní ọlọ́wọ́ ẹni mọ̀sán máa ń kírun ọlọ́run dà láàrin mi àti ẹ kó mọ́tọ́ sọ èmi àti ẹ ọlọ́run á pè á báyìí kàlà kò jẹ́ jù àti ẹ wọ́n kéré ìyàn àárín mi àti ẹkọ́ àtẹ́gẹ́ ni olóhùn pè ní àti ẹ yóò máa dá wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ ẹ̀wọ̀n fẹ́ lẹ́sẹ̀ ó sì lóun mọ́ lọ sọpọlọpọ mọ́ lọ àrùn kọ́nà ọba ń bẹ̀ tẹ́bá rí táwọn èèyàn ń ṣe pẹ̀lú àwọn èèyàn àwọn èèyàn ò ṣe kọ́nà ọba ń bẹ ló fi jẹ́ pé ìgbàgbọ́nà ọba wa ń bẹ pé ó ń bẹ ó gbọ́dọ̀ máa papọ̀ mọ́ ìmọ̀ ọjọ́ àlùkìyàmà òun ló fi jẹ́ sí pé tó bá fẹ́ ká tó bá fẹ́ sọ̀rọ̀ nípa pé ìgbàgbọ́ nígbà míì tó fẹ́ sọmọráìsì fún wa ọlọ́run àtànẹ́bì wọ́n máa ń pa ọlọ́run àtàlìkí àwọn papọ̀ ọlọ́run láti ẹ̀jú kọ́ọ̀mà yu'minuna billah wal yawmil akhir bẹ́ẹ̀ sì ń tọ́lọ̀ fẹ́ sọ ni pé ẹ ẹ̀ nínú àwọn tí wọ́n ní ìgbàgbọ́ nípa ọlọ́run nípa ànábì nípa ilé alikiyama nípa màláíkà gẹ́gẹ́ bí ti ń tọ́lọ̀ fẹ́ sọ nù. àmọ́ kọ́ ọmọ ogun látẹ́jú kọ́ọ̀mà yu'minuna billah wal yawmil akhir ìgbàgbọ́ rẹ pẹ̀lú ọlọ́run ọba ó gbọ́dọ̀ máa fún ọ nílùú sọ́kà alikiyama tí n bá ṣe kiri yìí máa èyí tí mo ṣe yìí ṣe ọlọ́run bí mi níbo ló ti bí mi lálẹ́ kìámà man kana yóò àti mílò man kana yóò nínú bìlá wal yawmil akhir fàlẹ̀ yóò kérém bọ́ ìfà o fàlẹ̀ yóò di jàrọ̀ bẹ́ẹ̀ bá gbọ́ lọ́n gbọ́ tó sì gbàlè kí a máa gbọ́ kó gbọ́dọ̀ kó nínú abala àdúgbò rẹ̀. sábà kọ́ lọ́wọ́ máa ń bẹ bíbẹ tó bẹ yìí bíbẹ rẹ̀ ti ń bẹ ta ló wà ká mọ̀ pé ó wà o àmọ́ bíbẹ́ wọn lọ́kàn wa ká mọ̀ pé a jábọ̀ fún lálẹ́ kìí àmàlẹ́ tàbá sí i ó lọ mínímọ̀ sàbóṣẹ́ńtọ̀ jùlọ àwọn yẹn ń sàbóṣẹ́ńtọ̀ jùlọ àtàkùn sẹ́ni yìí ni o ọ̀dà ọmọ orúkọ tó ti sábẹ̀ tiẹ̀ náà sọ́lá láti owó rẹ̀ sábàtì ń sọ bàbá ọlọ́ọ̀bá ń bẹ ọdún mọba sábà bàbá ọlọ́ọ̀bá ń bẹ nu sọ̀rọ̀ bọ́ ọjàbọ̀ rẹ̀ ni gbogbo tábàtì á jàbọ̀

tó bá dijú àlùkìyàmà ọ̀pọ̀lọpọ̀ ni ó mú wọn wá ni ó mú àwẹ̀ wá ni ó mú gbogbo ẹ̀ wá. àmọ́ tó ti bẹ́ẹ̀ o ti ṣe àwọn iṣẹ́ kan láyé ti lu eléyìí ó ti rán kó nìkọ́ wọn wà ní ah, ìkótó ọ̀rá àgbẹ̀ wọn wà ní bẹ́ẹ̀ wọn ní kí wọn náà tẹ́rí kalẹ̀ ọlọ́ọ̀ni kan máa ń fi àgẹ́ lálùkìyàmà wọn ni àwọn ah, náà fán kó di kò sí kò onígbà kó di gbogbo orúkọ kíkọ́ pátá àgbẹ̀fún lónìí. ìkó kan ìkó kan ìkó kan ìkó kan rẹ̀ nígbà mìíràn ọ̀ tí ìran o wọ́n tún wá gbé e fún a èwọ́ tiẹ̀ ọkọ̀ láwẹ̀ ìkó kan àwẹ̀ náà gbogbo eré gúnùfà wà láì láàzì gbogbo tí ń jẹ́ ìsìlámù náà fún jama tuntun bá mọ ọlọ́run ọba bímọ tó mọ pọ̀ ọlọ́run ọba òní ọpọlọpọ ọba ń bẹ òní ọgbọ́dọ̀ mọ létí ẹ̀kọ́ máa lè kìyàmà ọpọlọpọ ọba ń bẹ wọ́n fẹ́ tajà fún yàn wọ́n náà pélé yóò dá o wọ́n dẹ̀ lómi yóò bẹ fún yàn lówó yóò amú ojú dára kíbo abẹ́ fún yà ọba fọlọ máa ń bẹ àbí gbogbo lọ́wọ́ tí ó tí ò dáta bí àbí àwọn ọjà tí ò da ọ̀fi dábẹ́ ẹ̀yin tẹ́ ń tajà èyí sì kọjá lónìí kí nǹkan ṣe lé kankan tó yìí àwọn ẹ̀hán ẹ̀lẹ́mẹ̀rẹ̀ ara yà wọ́n gbé fẹ́ kì fún ọ nítorí ọ̀sán wọn nígbà pé àwọn tó máa ń rọko sínú kínní wọ́n hàn bàbá wọ́n á ti ẹ̀rọ tán wọ́n á kó wọn àwọn akéwà wọn àdì ẹ kéwì wọn àrí ọjà kọlọ bá ń bẹ wọn ni ẹ má gbin ọmọ nàìjíríà burú pọ wọn ni níjọ nǹkan náà máa ń lò ọmọ nàìjíríà alágbàkànniwa kílẹ̀ ń pè pẹ́rẹ́gì páànù ni ìwọ́n ń dáná pẹ́rẹ́gì bọ́lẹ̀ pẹ́rẹ́gì tí ìjọba ṣe ò ní kò sí bó ṣe lè bọ́lẹ̀ kò ní irun ó fúyẹ́ kò sí bó ṣe lè bọ́lẹ̀ tó ẹ̀ ẹ̀rọ pẹ́rẹ́gì jọ̀ kò lé kò sí bó ṣe lè pọ́lẹ̀ tó kò lè rú ó fúyẹ́ gan ẹ̀sẹ̀ múlẹ̀ náà ni àwọn mọ̀lẹ́bí adama wọ́n jí ń dì wọ́n ti jí fẹ́rẹ́ yìí dì ìjọba kéékèèké àtàn pariwo ìjọba ni ìjọba gbìyànjú ẹ má lọ fẹ́ gbìmọ̀ dá ẹ má lókè ipò ṣe jí ń dì wọ́n tó mọ kọ́tà dá sí kí àníṣọ́rí afẹ́fẹ́ àníṣọ́rí <laughs> afẹ́fẹ́ ẹni tí ò fẹ́ tẹ́lẹ̀ lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ gígé ẹ̀fẹ́ fojú ẹ̀fọ́jú rí gígé nù bọ́ọ̀dẹ́ ń ṣe kéré ẹ̀ nípa ó ti lọ́pọ̀ ti dínkù wọn o ti gé àdéṣe ọ̀yọ́ ní àtẹ́rẹ́ wọn bá ti ń ṣe ẹ̀tọ́ wa wò ní ìṣúra yìí láago líìsì ìgò náà máa ń tẹ́lẹ̀ wọn lògo má ìgò sí etí láago líìsì náà yìí wọn àwọn akéwì èkó atẹ́kọ̀ọ́ ti tẹ̀sí pàǹtí wọ́n tán kẹ́jọ́ kára ọkọ̀ kó sínú ọkọ̀ kó sínú kẹ́lẹ́

ìmbẹ̀ bíbẹ̀ ò ní ọwọ́ arílẹ̀ tiẹ̀ mọ́ nǹkan méjì àbí mẹ́ta kó lè bá sàǹfààní fọ́ sábàlọ́wọ́ bá ń bẹ ìkan máa ń a gbà mí tí ò ní wúlò ìkan máa ń bẹ sí ni kò sì ní wúlò bí ìbẹ́pẹ akọ ọ̀bẹ́pẹ ìmbẹ̀ àbí òsì ó sàǹfààní kan kò wúlò ẹ bẹ̀gẹ̀ ìdánù ni àmọ́ lọ́wọ́ bá bíbẹ̀ ti ń bẹ ó yàtọ̀ sí bẹ̀ ọlọ́run ọba ní àwọn ó ní àwọn ìròyìn kan la sáàtì ìròyìn á wà pápọ̀ mọ́ òjúdù rẹ̀ oníyòó sá òun ní òjò sá sí sí bíbẹ́ tá a gbà pé ń bẹ òní ó sàǹfààní fún wa ọlọ́run ọba ń bẹ wọn sẹ́mẹ̀ lahu sẹ́mẹ̀ ó ní gbọ́rọ̀ ìgbọ́dọ̀ rẹ̀ ìgbọ́rọ̀ rẹ̀ kò síbi tó lè kọ́ ìpínlẹ̀ gbọ́rọ̀ tó bí ṣe ń gbọ́rọ̀ tó kò sí bọ́ ṣe lè sọ̀rọ̀ tó kò sí ọ̀rọ̀ tó lè sọ bẹ́ẹ̀ ṣe lè dákẹ́ gẹ́gẹ́ tó o gbọ̀. òun lọ́wọ́ bá fi hàn wá nínú Al-Qur'ani kẹrì táwọn kan lọ mú pé kò sí táwọn yẹn ti mú ẹ̀rí pé kò sí nìyí kò sí tọ́lọ̀ wò sí àwọn mú ẹ̀rí mẹ́ ẹ̀rí tọ́lọ̀ jẹ́ ká mú ni pé kẹ́ ẹ máa sọ̀rọ̀ ní jẹ́tẹ́ kẹ́nìkan máa gbọ́ ọlọ́run tọ́lọ̀ ká mú bẹ́ẹ̀ náà nìyẹn alámùtárọ sẹ́yìn ọmọ ni anna Allaha ya'lam man fi samawati wa ma fi hàn. sẹ́yìn òfin ọlọ́wọ́ bá ní ìmọ̀ ẹ̀hún tó fi sí ọ̀rọ̀ rẹ̀ ẹ̀hún tó fi sí ọ̀rọ̀ rẹ̀ ọlọ́wọ́ bá ní ìmọ̀ nínú nípa tí ń bẹ nù sánmà àti tó àti bẹ nù lẹ́lẹ̀ gbogbo tí ń bẹ nù pàpàtà ọlọ́wọ́ mọ́

bẹ́ẹ̀ ti sọ kẹ́lẹ́kẹ́lẹ́ òun ti ó gbọ́ sáàmù tiẹ̀ fún yẹn ṣáàbù tó ó gbọ́ rẹ̀ ẹni títí ń bẹ̀lẹ́gbẹ̀ yìí bẹ́ẹ̀ kó gbọ́ òun ò sì gbọ́ àmọ́ sáàmù ọlọ́run ọba bó ṣe mú tó ló gbọ́. fàáfàtì ilà rọ̀bì ọ̀hún. sẹ́fẹ̀ yìí mẹ́ta ẹ̀kọ́ ayọ́ tẹ̀sán kọ́kọ́ jẹ́ ilà sí kẹ̀yìn náà ni ìfẹ́fẹ́ yìí mẹ́ta lẹ́ ń gbọ́ tẹ́bí ìgbà tó ti kẹ́yìn òun náà bẹ́ẹ̀ ti ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ òní tẹ́yìn méjì yòókù ń gbọ́ òun náà kékeré òun ló gbọ́. wàlá khamisa ẹ̀yin náà ẹ̀yin márùn-ún sì ní kóra yín jọ kẹ́ ẹ máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ illa huwa àbí kóṣì kẹfà yín ó wá ní wàlá adna min dhalika ẹ̀ ní kéré sí mẹ́ta kẹ́ẹ̀dẹ́ méjì kẹ́ẹ̀dẹ́ ọ̀kan kẹ́ẹ̀dẹ́ nìkan náà máa ń dá ọ̀sán kẹ́lẹ́kẹ́lẹ́ èwo kẹ́lẹ́kẹ́lẹ́ rẹ̀ èyí tó ń rò tó kàn nípa ọmọ ìyá rẹ̀ ó ti mọ̀ ọ́ kọ́lá kọ́ tó sọ ó ti mọ̀ ó ti gbọ́ ọkọ̀ tó kọ́ sámúwọ̀ náà nìyẹn sábà ní kọ́ bàbá ọlọ́run bá ní etí ọlọ́run àṣà ìlú àdéhùn ọlọ́run bá ní ìgbọ́rọ̀ sọ́dọ̀ lọ́wọ́ bá ní ìgbọ́rọ̀ so bọ́ọ̀tì fi ojú ìgbọ́rọ̀ lọ pé tẹ́kẹ́tẹ́ bá ń sọ̀rọ̀ tèmi lẹ́yìn tí ì bá sí ń bẹ̀ ṣé gbọ́ tí wọn ò bá ti wá sọ fún mi ṣé máa gbọ́ ẹ̀yìn gbọ́ tọ́lọ́wọ́n bò rí bẹ́ẹ̀ ẹ lọ fi irú ròyìn báyìí ẹ fi kún ojúdi ọlọ́run àti pé eléyìí ń tọ́ ọmọ mi yóò sọ níbi máa sọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́yìn torí pé ọ jìyà ìsọ̀rọ̀ lẹ́yìn gbogbo ẹni tó bá sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láyé tó bá di gbáàlì kìámà ládàá rẹ̀ ló gbà ládàá rẹ̀ ló gbà zakatọ yọ mọkatọ lọ lára ìlú gba ẹni tó sọ̀rọ̀ lẹ́yìn tẹ pé àgbákò ń tẹmẹ ọyàn láyé láyé ẹ wá wá ti sọ̀rọ̀ láyé lẹ́yìn ẹlòmí ò lè ti láyé kò tẹ ní free kò ní free tó bá ti wà lẹ́sìn láìdé ó ti wá sí pé adákẹ́ báyìí tó tọ̀ wẹ́nìkan lọ ni hmm, hmm, ẹ̀ ara rí ọ̀gbọ́n pé pé kíni ọbẹ̀ ẹ̀ ọ̀rọ̀ tí wọ́n ń sọ lẹ́yìn òní ó ti di ẹ̀ṣẹ̀ fún yín o tó bá jáde kìí àmà àbò sílẹ̀ ti fẹ́ nìyẹn ọlọ́run gbà bò sílẹ̀ fún yín mo wàá nígbà púpọ̀ náà sọ tẹ̀lé yìí padà kò ní sọ bẹ́ẹ̀ tóró ti gbọ́ ládàá àmọ́ ní ọ̀gbọ̀n so ìjúdu wa àmì mímọ̀ wa nípa kọ́lọ́run bá ń bẹ ẹjẹ́ àgbà pé lẹ́hu sẹ́mi ó ní gbọ́rọ̀ ẹ má fi gbọ́rọ̀ ìwé gbogbo gbọ́rọ̀ gbọ́rọ̀ ẹ ṣáà náà ẹlẹ́ẹ̀kejì inú kan sáfi kún ìgbọ́ rẹ̀ ilmu ilmu gbogbo ntá máa ń ṣe pápátá onímọ̀ npa ẹ̀ gbogbo ntá máa ń ṣe gbogbo bí tẹ́ bá ti ń ṣe onímọ̀ npa rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta lahu basarun ó sì rí iná kẹ ẹgbẹ́ kòtò kẹ ẹgbẹ́ kòtò kátó da àkàbò ilé kátó da àkàbò kátó da àkàbò wàláì yóò bá àwọn náà wọ́n gbúdú bẹ́ẹ̀ o àwọn ìsáàbò ti fún yàn títí ẹ bá ti gbúdú alo gbúdú irú akudi ẹ káàtó lọ́rọ̀ wọn láti kí ni a sọ yorùbá náà máa ń sọ kankan tẹmọ fi mọ tẹmọ fi létí mọ bíbi Ọlọ́run tí ó fi sàǹfààní wọn ní ẹni tó ta fà sókè tó yí dé borí ó ti ta ẹnìkan rí ó wá yí dé borí sẹ́gbà tó ti yọ lóyún ni ó ti kọ́pa ẹ̀rùn sáà dé àbáyé kí náà sọ bọ́ba yìí ò rí ọ ọ̀run wọ̀ wá sí gidi ni o tàwọn ìdùnnú bó ti rí o. ìtàbáyé máàrífàtú bí ojú ti là ká ní àmọ̀ fọlọ̀ bá ń bẹ so àwọn bíbí ọlọ́run ọba rè bákan náà láwọn kan tó tó rọ̀pọ̀ mọ́ bíbí ọlọ́run ọba òun ni ká gbà pé ọlọ́run ọba yìí o fawqa al-arsh ó wà ní pẹ̀lára sánmà ẹlẹ́ẹ̀lẹ́ ìyọ́n bá wà ilé ni yóò pọ̀ nígbà pé kò sí tójú rò ká fẹ́ẹ́ tó bí ẹ bá wà ní sánmà bí ẹ bá wà ní ọ́fíìsì ẹ̀yìn tó bá gun ọ́fíìsì ẹ̀yìn nìsín alágbèéká àwọn táwa lẹ́lẹ̀ ojú yóò tó nǹkan táwa tó dùgbà yóò tó àbí ẹ̀kọ́ tí wàá tó kó díẹ̀ sí ẹ́ tí wàá tó lọ tí wàá tó lọ tí wàá tó lọ èyí ó dé gbogbo tó mẹ́lọ rè ojú ló ti kà ọlọ́run ọbẹ̀ ní sọ́mẹ́lẹ̀ kejì kò sí lójú òní ká gbogbo nǹkan ní òrì so tábàkọ́lọ̀ bá ń bẹ ìdí ọlọ́run ọba ká gbà pé ká máa rí jẹ̀ pé alikiyama á jẹ́bọ̀ fọlọ́run ọba alákọ̀ọ́kọ́ nù nínú àwọn nǹkan tó rọ̀pọ̀ mọ́ màrífàtúlá alọ́mọlọ́run so ma'rifatu al-ma'rifatu bi wujudillah káwọn kọ́ lọ́ba bẹ̀. ẹlẹ́ẹ̀kejì òun ni tawhidu ar-rububiyyah lára àwọn àmọ̀tẹ́ káwọn kọ́ lọ́nà tawhidu ar-rububiyyah ifradu Allahi bi gbogbo àwọn iṣẹ́ tọ́lọ̀ máa ń ṣe tọ́lọ̀ bá máa ń ṣiṣẹ́ nínú àkídá tó hálù súnà nínú àkídá tó hálù súnà tó àlìjàmá ọlọ́sọ̀rọ̀ sátò làmhàn ó ní kìnní kan fi ṣáàní tàbí rántí ẹ̀ wà fi ṣáàní kúlà yáwó mi wà fi gbogbo gbà ọlọ́mọ wà lórí ṣáà ìbẹ̀ ni pé kò stop láti máa ṣiṣẹ́ kò stop láti máa ṣiṣẹ́ bá a ti wáyà yìí nínú iṣẹ́ tọ́lọ̀ bá ń ṣe lọ́wọ́ lélẹ́yìn èdè wa ó kéré kéré nínú àtọ́lọ̀ bá ń dá lọ́wọ́ ń gbà ẹ̀mí ẹlòmíkọ́ máa gbà ẹ̀mí wọn lọ́wọ́ káwọn mímọ sunkún lọ́wọ́ àràtí ń dá mẹ́nu ẹ̀yẹ máa sunkún àwọn kan bẹ ní ti à ń ka àwọn ká tí ó ṣe lọ́wọ́ yìí aláìlá àbí ní ànáfọ́ wọ́n ní yọ pòfẹ́sọ̀ kan dókítà ní ìfẹ́ gba fíìd àná ni olóògbé àdìsọ́ kẹyìn lọ́rẹ̀ àárọ̀ àná ló ti fàyè lẹ̀ àràsọ́nà bá ń dánù bá ara tẹ́tí sínú yẹ́sàl wàlà yẹ́sàl òun ló mọ̀ challenge wa pé kí wọ́n ṣe báyìí òun challenge wa wàlá yóò sàn bẹ́yẹn bá fi lè bí àbùkù lọ́kàn o ara àwọn tí yòbó mọ̀nu wọ́n máa bí ọlọ́run bí eléyìí àà kí la wá ṣe fún ọlọ́run ẹ̀yin bí ọlọ́run kí lẹ́ ṣe fún àbí. ìjọjúmọ́ ní pààyàn ó yí kẹyìn lónìí nù ṣẹ́bẹ́ ìmọ̀tẹ́ẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin tẹ́ ń sọ pé kí lẹ ṣe wọ́n náà kọ́ kú but mẹ́ta ọmọ ẹja máa kí èsì sáà yíwa ọjọ́ máa ẹja máa kí èsì sáà yíwa ọ lọ bíbọ̀ wa èmi máa ń fún aláwọ̀ àpèjúwe kan kí ni tí mo ràn á lọ́wọ́ láti sá fún ẹ̀ṣẹ̀ ìṣesítọ́ bá wà máa lókọ̀ pé wọ́n ní kú ń bẹ̀ tí tó fi dìbọ̀ ẹ̀rọ kan tó fẹ́ sùn lánàá yóò ti dáná jọ òun kẹyìn ọ̀rẹ́ mi wá bá ń jẹun mo fẹ́ lọ gba rìsọ́ọ̀tì péjì mi lọ́la ó sì jí láàárọ̀ ọjọ́ kejì wàláì ó sì kú táàrẹ̀ ò sí tẹ́lẹ̀ kó wáyé pé ọ̀nà tó fi ní gbogbo tó fi ní ìkánná ọ̀nà haramu ni tó ba tàwọn ẹ̀jẹ̀ kó tó rí phd ẹ̀kọ́ ṣe ríbú nìyẹn ẹlòmíì ti ń fọwọ́ fà ó fẹ́ gun òkè ní ti ń ba tàwọn ẹ̀jẹ̀ tókè yóò gòkè òkè yìí gan ọlẹ́ bá tàwọn èèyàn yẹ́tẹ̀ o kọ́ wá gbé ẹ stẹ́ẹ̀pù kan ọ̀sẹ̀ tẹ́ẹ̀kì kọ́ fẹ́ gbẹ́lẹ̀ kejì báyìí lásán ló fi wálẹ̀ gbogbo tó ṣe gbogbo wàhálà tó ti láyé tó parí nísìnyí ọ̀jẹ̀rí ayé ọ̀jẹ̀rí alikiyama wàfi anfusikum afala tubsirun gbogbo tí ń ṣẹlẹ̀ láyé ó tó ká dọ́lọ̀ mọ́ wá sínú o wá sínú àtàwọn ilé ayé nínú ayé nù tí ẹ máa ń lé tí èsì ṣe haramu pé yàn lé àmọ́ kòkò ọ̀jẹ́ gọ́ọ̀yà táwọn bí táwọn abàjẹ́ sínú gọ́ọ̀yà ni ẹnìkan jò ní tẹ́ pé àwọn kan ta dókítà ọ̀dọ̀ wáyà yìí tẹ́nìkan pọ̀ sí ma àwọn àwùjọ mi ò lè rí bẹ́ẹ̀ afáwa abúsàlámà àfojòkó dókítà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà ní. ẹnìkan wọn ń sọ pé àwọn ìṣe ìpín dókítà láti fi lè yọ dókítà bí ṣẹ́ṣẹ́ lomi ọ̀la kókó rẹ̀ pé ṣe á pè lójú kú káàkiri dán ẹ wọ́n pè mí ni fẹ́ sàbòsí fún mi àdókò tó. àwọn àwọn mọ̀ṣẹ́ náà àwọn ògbà tó àwọn ògbà tí nàìjíríà india ẹlòmíì ò lọ india wàláì ṣe india ló ti lọ gbà ọdún báwọn lọ yàrá àbúrò àìdí india mo ti gbà ẹlẹ́kẹ́kẹ́ lọ pé ní. nam hada masiru gbogbo ẹbí tẹ́gbẹ́ yẹn tàn sọ pé kéèyàn máa ní aṣọ léyìí kẹ́rò pé àwọn tí wọ́n ní ẹ̀ ń bẹ̀rọ̀ lọ́wọ́ yẹn omi òfin mọ́ta mẹ́lẹ́ bá àwọn ọmọ àdìkẹ́ àmọ̀ lọ́wọ́ àti àmọ̀ kan àwọn náà ń wáyé yìí sábà ka àwọn àtọ̀bí tí wọ́n yìí kọ́dà àmáwò ní kéèké gọ́yà tiwa nìyẹn pé káwa yóò ní káwa kó lè ran àlìkàmà lọ́wọ́ ni. gbogbo àwọn tí wọ́n ní tiwa yìí náà kọ́lọ̀ jù wọn àlìkàmà lọ́wọ́ kọ́lọ̀ jù kó fúwọ́lù fún Islam kó ní àlùbáríkà fún wa aláìláìláìlá. káwọn mi kò sẹlẹbírẹtì ẹ̀fà tó pè pàtì péjì gbogbo ayé gbogbo kílẹ̀ pé gbogbo àdọ́kọ̀ ni. <laughs> ọlọ́run sàmúlò à ní káwọn fúnra wá sí ti wọ́n mọ́ wa kọ̀. <laughs> ọlọ́run tàmánà wa síbú láti lọ jẹ̀mọ́ ọ̀rọ̀ ma'rifatullah ló là ń sọ àwa ni pé tawhid rububiyya òun ni kẹ́ kejì tó rò pọ̀ mọ́ òun ni pé kápá pé ká sí ọlọ́run ọba láṣọ níbi àwọn iṣẹ́ tí ń ṣe àwọn àrà tí ń dá àwa ni ọlọ́run ọba ń dára ń ṣiṣẹ́ fẹ́ lómi ò gbọ́n kẹ́yìn ọlọ́run ń ṣiṣẹ́ mọ́kálíkì wa ni àbí kìkìlà gbogbo ẹ̀ gbẹ̀ bọ́ọ̀sẹ̀ mọ́lé òun nínú àwọn nǹkan tí Yorùbá fẹ́ra Yorùbá ń sọ̀rọ̀ ó kàn nídìí àwọn tí àwọn ọ̀rọ̀ ni tẹ́ẹ̀sì tẹ̀sí rẹ̀ fún ọ pé ní tẹ́ẹ̀ sọ wọ́n ti rí eléyìí wọ́n á fi ọlọ́wọ́ bá wọ́n ní ọba alágbẹ̀dẹ ọ̀rọ̀ wọ́n lálágbẹ̀dẹ ọba tí ń rọ bí ó ti rọ ọrùn bó ti rọ ọrùn bó ti ní kú wọ́n rí nù ẹnì kó o sì lè rí ọ̀rọ̀ so ìtẹ́sọ́lọ̀ bá ń bá ọlọ́wà máa ń ṣiṣẹ́ àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ sí wọ́n ń ṣẹ̀ ní ayé wa ìṣẹ́tọ́lọ̀ bá ń ṣe nìyẹn o ìtọ́lọ̀ wọn ṣe tí ń ṣẹlẹ̀ sí ìṣẹ̀lẹ̀ wa pọ̀ dáadáa máa ṣẹlẹ̀ àìdá náà máa ń méjèèjì onídànwò ibi tí o bá ti wá ṣe mistake ni pé níjọ́ tí àìdá bá wá ṣẹlẹ̀ wọ́n á gbé lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ò ṣe bíi wọ́n lọ́wọ́ yìí ṣe bí rere ló ń ṣe ọlọ́run lè yàrá wẹ̀rẹ̀ nítorí ní kó dá àtọ́wọ́n fẹ́ fi dá lásìkò yẹn nìyẹn ọlọ́run ló ní kélé yìí máa lọ́wọ́ ó sì di lẹ́gbọ̀n àtọ́wọ́n fẹ́ tó fi dá nìyẹn gbogbo nǹkan ọlọ́ọ̀bá ló ń ṣe sábà bí wà àmọ́ tọ́lọ́ ọba ò bá fẹ́ kó ṣe kò lè ṣe káyé yìí tó ṣẹlẹ̀ kí wọ́n tó dá sánmà ó kú five hundred years five hundred years tọ́lọ̀ wọn fi dá sẹ́mà yẹ pé àlàfo ti ń bẹ láàrin tọ́lọ̀ ti parí sẹ́ gbogbo apáwátá tó ti parí everything àlàfo ti ń bẹ láàrin ìgbà tọ́lọ̀ ti parí sẹ́ wa láàrin àlàfo gbà yẹn sí kó tó dá sẹ́mà five hundred years ni wọ́n ti parí ẹ̀ pé ọmọ jẹ báyìí wọ́n sì di ọtí yà yìí ó kọ́ tí wọ́n sì sọ wàhálà tó ti máa fàyè àgbákò tó máa fà láyé rè àgbákò dáadáa wà àgbákò burúkú wà. nǹkan tí ó ṣe lásìkò ilé yìí ẹ̀dá kan lè ní kọ́wọ́ sí ọ́ ṣùkáàgbà fi àwọn ẹsẹ̀ yìí ọlọ́ọ̀nì kan ní máa ń ṣe dáadáa rẹ̀ àìdáa rẹ̀ nínú ọ̀la. eléyìí ni nǹkan kejì tó rò pọ̀ mọ́ ma'rifatullah. anábì kọ́ àwọn sọ̀hábà láwọn ilé púpọ̀ rùbùbíyà àwọn gèfèrí mọ̀ àwọn gèfèrí àsìkò ànábì kọ́dà fèrè àwọn náà mọ̀ kọ́dà ìbílísù ọba káàfì òun náà mọ̀ wòmí lọ sásà ẹ̀ máa ti máa báyọ̀ lọ́kàn jẹ́ láwùjọ wáyà yìí àwọn ìwà mọ̀ máa rí fàáwọ̀ ìdù rùbíyà àwọn ètò mọ̀ bẹ́ẹ̀ sì ni àwọn abúlé abí mọ̀ ẹ̀rí àfá mi ìmáàmù mi ó sàfẹ́kù ìmọ̀ rògbòbíyà abúlábù sí mà òun náà sì ń ka tàbájà alábùlábù lérí òun ọkùnrin tó ó bẹ̀rù tàbúlábì lọ torí abúlábì tẹ̀ fún mọ́ rògbòbíyà ìwò sí mọ́ rògbòbíyà ẹ wá rògbòbíyà tàbúlábù mọ́ yìí kò sì jọ́ sí mùsùlùmí rùbíyà tí fìdáwọ́ náà mọ̀ kò sọ́ di mùsùlùmí èyí tí bìlísù mọ̀ kò sọ́ di mùsùlùmí bóyá sọ pé mẹ́rin ẹgbẹ́ ọ̀pẹ́ ti ọ̀la ni. kágbà fọlọ́ ọba ń ṣiṣẹ́ ọlọ́ọ̀ba ní fún yàn lọ́mọ àwọn kan ti dúró sí rédíò lónìí ẹlòmíràn wà mú ara rẹ̀ ọlọ́run ní sùúrù púpọ̀ ní tí wọn ò lè ṣe lójú ayé tiwa táwa sì wà ń bẹ̀ táwọn bínú táà sì faraya àwọn yẹn sì ń ṣe fọlọ́ ọlọ́run ordinary mọ́tò park lásán àwọn ministry àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan ẹ̀rí wọ́n ti kọ́ àwọn tí wọ́n pàtó mọ́tò sí wọ́n lè ti ti commissionary ìjọba ti kọ́ sí commissioner wa tó dé ọwọ́ pààkì kẹ̀kẹ́ náà pẹ̀ síbẹ̀ níbi tí wọ́n pààkì kọ́tù commissioner sí àbí kẹ́nìkan nínú ọ̀gá iléeṣẹ́ náà tẹ́kọ̀ọ́ gálò náà kò kọ́mẹ́sẹ́ náà tẹ́lẹ̀ bí wà lọ pàtì ẹ́ kò ní dánwò ẹ̀gbọ́n ní kò ní dánwò òun kò faraya táwọn tó lélẹ́yìí ordinary pé wọ́n pàtì táyì rẹ̀ nù o wọn ò sì gbàsẹ̀ rẹ̀ sí o wọn ò sì lọ pé kọ́mẹ́sẹ́ náà tó lọ́wọ́ tó bá lọ́wọ́ kọ́ ẹ wá wo àtàwọn èèyàn darí rẹ́díò ẹlòmí ò sì sọ ẹ wà lẹ́ẹ̀ ó sì bà yín gbogbo tó bá ń ṣe yín gbogbo gbogbo gbogbo tó fi kó lásán gbogbo òkè sòro yín ẹ máa kó bọ̀ gbogbo ẹ̀ bò gbogbo ẹ̀ gbogbo ẹ̀ bò èyí tí sọ̀rọ̀ kọ́ kí sọ̀rọ̀ gbogbo ẹ̀ àbí kò sí àwọn aláwọ̀ kan lọ́la mọ̀lẹ́bí yín ni gbogbo ẹ̀ bò gbogbo sòro yín àwọn ìjọba ló ṣe díẹ̀ ní tí wọ́n fi lé àwọn eléyìn tó fi gba wọn tó fi gba wọn lé fún òfin ní ṣe kan láyé tí kò bí ẹ̀ ó ti dá ìgbòkó inú inú àgbákòsó ta ní òun náà ni oúnjẹ kọ́kọ́ wọn ní tìyẹn yá pásítọ̀ ẹ bá wọn yanjú ẹ̀ àyà àfà wòlíì gbogbo tẹ náà kó wa ó yẹ káwọn gọ́fìnà kan pè wọ́n ni ó yá díẹ̀ mú ẹrú kọ́ra náà ẹni tí ń ṣe fúgàmù lọ́wọ́ ni ẹ bá ń gbé fóònù mi fún un.

ìṣòro kan ló bá ló fi ronú pé áá ah, ah, fúnra ní sọ̀rọ̀ àwọn ìdùn ọlọ́ ó O rí pé ah, àwọn ọmọ nàìjíríà wọn jẹ ọmọ o fúnra láìkí pé gọ́mà ni mo ṣe gbàgbé àti ẹlẹ́kì màjíkì tẹ́ máa ń sábà fáwọn èèyàn àfa àníkà gidi náà fún mi àtàkì náà mo fọ yìí láyàkùtọ́ lórí ọ̀tá ní kọ́ wọn sí yáyọ akọ̀ yìí mú akọ̀ yìí kí wọ́n máa ti láwọn ẹ̀yà kọ̀ yìí lélo ọtún adakọ̀ lẹ́yọ̀ kan kálọ́bá ní kó ti wá mílíọ̀nù wàlá Masha Allah ẹ̀yọ̀ kan náà ni ẹ̀ mọ́ ní sẹ́mi ni àrówó náà aláàrówó náà ẹni yáyà kọ̀ yìí yáyà kọ̀ yìí so wọn kọ́ ọmọ nàìjíríà gan magic la máa ń fẹ́ ẹ àti ọ̀sẹ̀ kẹ́lẹ̀kọ́ sọ pẹ̀lú confidence gbogbo ìdáhùn yẹn ti gbọ̀ láyé nù gbogbo sòrò yẹn máa kó bọ̀ wá. àwọn náà ní bàbá sòrò ẹ kọjá lọ́jà gbọ́dọ̀ jọ kan wọ́n ń pèsè ìwùkan kò là ẹ̀ mọ́ àmọ́ wò là ó ní ṣe fúgàmù lọ níjọ́ náà wọ́n ti ṣe fúgàmù lọ rẹpẹtẹ ìyàwó níjọ́ náà ó wá fẹ́ òun ló wá fẹ́ ṣe wá níjà yẹn ọgbà àtúntò wá sí àwọn kọjá lọ ìkànnà ọmọ rẹ̀ tó bínú gẹ́gẹ́ ni ó kàn dìde ni ó kọ kọrin kan lọ náà tí àwọn àbá ń bọ̀ ó wá ní à gbogbo ikú eré gbogbo ẹyin tí bàbá tẹ̀ ń bẹ́ yẹn yìí ẹ kú eré ìgbà yẹn àsìkò tó ń kọ wáyé ti lọ́wọ́ ni àti kí wáyé ti súná. sẹ́yìn bẹ́ẹ̀ yẹn táwọn ọmọ ẹ̀kọ́ wáyé ti lọ́wọ́ wọ́n ti paasi sẹ́yìn wọ́n bí wà sí bàbá yìí sẹ́yìn pa ń yà yín tí bàbá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ sì ń gbọ́ wọn gbogbo àwọn yóò paasi wáyé ti wọn ẹ̀yin ọmọ náà tẹ̀yìn àwọn bẹ́ẹ̀ tẹ̀sí wáyé kì í wọ́n tó bá ń gbọ́ ọ̀bọ̀ wá o bí ọba tó lọ tọkàn gbọ́ àti wọn lásán lọ́pàá sí wáyé kì í mo wá rí ẹ̀rín àjọ àwọn kárí òfà <laughs> ẹ̀rọ ọlọ́run àbálùbá wàlẹ́ kárí òfà kí kárí òfà méje <laughs> wàlẹ́ méje <laughs> wàlẹ́ lọ́wọ́ bọ̀ wáyé kí ẹwọ ní sìn àwọn yóò ẹmọ tí a máa ń fẹ́ nù kẹ́kẹ́ sọ pẹ̀lú confidence ẹ mọ̀ láwọn àbá kan báyìí wọ́n máa ta kíní kíní fún àwọn níta gbangba ní ọjà báyìí tó ṣe photocopy photocopy tẹ́ ń ṣe ní ṣe láàbí two days ṣe ẹgbẹ́ àbẹ́pẹ́ méjì five naira túbọ̀ láti táyà ọ̀kan fún wa ní two hundred naira kọ́pì kan ẹ wéré wọ́n máa àwọn yàrá máa bọ̀ wí jìbìtì wọ́n ti tó ní yanjú bọ̀ lọ́jà wọ́n máa bọ̀ wí jìbìtì yóò mọ̀ sọ ni eléyìí láti bàbá kìíní tẹ́ bá ti lẹ́mọ́lẹ́ yín òṣìwọlé mọ́ tẹ̀kọ́ ti ba ojú tó máa yá lọ́tọ̀ ó ti mọ́tún máa ń yá òṣìwọlé mọ́ gbogbo ọmọ tí yóò mọ̀wé ẹ̀kàn rẹ̀ sómi ni yóò mọ̀wé ni èyí tó máa ń tọ̀lé kò ní tọ̀lé mọ́ ẹ dákun gbogbo àpapọ̀ tó kàkàlẹ̀ yìí owó ni o ti ọmọ rẹ mẹ́. ó wà lọ fi owó ra pépà méjì five naira a four two hundred ẹ wòye tó jẹ́ láàárẹ̀ ọ̀nì tó bá ta ó wà fi lè ta hundred mi ọ̀nì yóò lọ pàrọ̀ mọ́tò rẹ̀ ni. nígbà àwọn ọmọ ń fẹ́ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà láì ọ̀rọ̀ táwọn sọ igi ẹ̀yìn o àwọn èèyàn nìdí ká tẹ́ ni wọn. àwùjọ yìí ti ní jàmbá fásun nàbà àwọn èèyàn mọ́ náà rárá wọ́n kàn bá ìgbàgbọ́ àwọn èèyàn kàn bá ìgbàgbọ́ àwọn wọn sọ ẹ̀rí káàbìrì gbogbo ẹ̀ tó lẹ́rù kan bá máa lé ẹgbẹ́ kókó kúkú nírin o sẹ́kọ́ mi yóò palẹ̀ pé gbóná <laughs> òsì máa ètò lẹ́mọ́lé ẹ̀mí yóò ti rò pọ̀ máa èyí tẹ́ pé wọ́n ń sí ọ́ ni àwọn èèyàn ti ń sí ọ́ sáà ti sọ́ sínú omi kọ́ wá mú olówó aṣọ sínú omi wá mú ẹgbẹ́gbà ni wọ́n fẹjú hàn ni bíyà wọn bíyà òsì padà fún àgbà ẹnìtì kìí fún ọtẹlẹ o ẹwù gbàgbọ́ rẹ̀ tẹ́kùn ní káfíìdì bọ́ọ̀lù wà lé àwọn apá yìí sọ àwọn káfíìdì látara kí ni pé àwọn èèyàn mọ ọlọ́run wọ́n sì ní alọ́ kẹ́kọ̀ọ́ yìí ká kọ́ wa. ṣèbọ́dọ̀ àwọn afọ́nà láti kọ̀ ẹ wá àwọn afọ́ àtàkùnkù àwọn afẹ́rí gbá tí wọ́n ń ṣe wá àti káàkiri lónìí. sáà mọ̀ ni ẹ lọ gbọ́ àti àwọn sáà sì ẹ kà ó lérí. wà láì ra àgbẹ̀ ẹ lọ gbọ́ àti àwọn ẹbí àtàwọn òní ẹ kà ó lérí nígbà tí ṣéka eh, eh, amálédé nígbà tó fi jẹ mọ́tì wọ́n á pe oníkejì papọ̀ àṣewàsí wọ́n á sọjọ́ pé bàbá kàmálì ibi tí táwọn bá ṣe wọn dé lọ lọ́wọ́ bá táwọn dé ní tiyo tọ́lọ́ bá fẹ́ sin nǹkan sí lọ́rin ló pè wọ́n náà kàmálì wa mo fi ọlọ́run búra kàmálì wa tó kí n ṣe ó fún ọmọ fún mọ̀ pé tẹ́lá fẹ́ dàn kan lọ́dọ̀ ọba kí lẹ́kẹ́ lọ́rí òní wọ́n máa ń fáwọn báwọn ní póòsì ní ìṣẹ́ máa bọ wọn. ẹ̀gbọ́ wọ́n ti ní bàbá ẹ̀yìn ọ̀dọ́ bàbá kó tó lọ sọ́dọ̀ ọlọ́run ọba kí wọ́n lẹ́kọ̀ọ́ lọ. torí pé wọ́n fẹ́ gba nǹkan lọ́dọ̀ gọ́fúnà wọ́n á lé ọ̀rọ̀ rí pa pa wà lọ o kéde pa two tó wá wọn ẹ̀kọ́ náà ẹ̀kọ́ yìí lẹ́nu mi ẹ̀kan rẹ̀ ló sùn yóò kàn tó fàfà mi lásán lẹ́ pé ó mọ̀ pé tó bá fẹ́ bí nǹkan lọ́dọ̀ lọ́wọ́ bá torí tí wọ́n ti dín kán mọ̀ ni àti kí tó ìwọ wọn kọ ń kọ síke fún síke fún ẹni tí wọ́n ti bínú ọjà lọ fún mọ́tò kamali síke fún ẹ̀fọn ó sì sọ́bà náà jáde kó lù àwùjọ yìí náà bàjẹ́ sátúmọ̀tì kélé yàfa wọ́n há ẹbọ nù tí ẹ máa fi ẹbọ sí wá sí tí ẹ máa bó ti ra sán bó ti ra sán ẹ̀mí tó ti gbèsè mi àwọn èèyàn àkọ́kọ́ náà àwọn èèyàn kọ́kọ́ rí àfà gẹ́gẹ́ ẹni ọlọ́run ọba náà ẹtí tí wọ́n sọ̀rọ̀ náà wọ́n gẹ́gẹ́ bí àfà àwọn èèyàn sì fẹ́ràn rẹ̀ wọ́n sọ fún wọ́n sọ fún yín àwọn èèyàn sì ní confidence nínú àbá ìlòtọ́ pé ìdí àbá bá báyìí àwa sì ní orúdó sì lọ́pọ̀ lù yìí débi àwọn bíi àwọn ọmọ àwọn ìkẹlẹ ṣiṣẹ́ débi kan àwọn ẹ̀kọ́ tó ń kọ́ wa nù bí táwọn ilé ṣiṣẹ́ dé iṣẹ́ wo lẹ́yìn ṣe èyí ò ṣe kankan èyí táyìn ṣe èyí tá mọ̀ káwọn báyẹn lọ ń jẹ kí ọmọ lúwò jẹ iṣẹ́ òṣìṣẹ́ òní wọn lè fà màbúbù ni wọ́n wọ́n bọ́ sí ọlọ́run níṣẹ́ kí lọ́ọ́ ṣe ṣẹ́ṣẹ́ òní wọn lè fà ẹwọ́n kan bọ́n ṣe ń fún àwọn àfa àwọn ní agbára ìfẹ́ táwọn ìfẹ́ bàtà wọn lọ pé lábájá o kọ́lọ̀ tó ṣe nǹkan sí ìlú yìí ìlú yìí afẹ́ nípa kátó wá ní ìwọ̀n tí wọ́n náà ti bẹ̀rẹ̀ nù lóyìí. nǹkan ṣẹlẹ̀ sí àwọn ẹ̀yọ́ kan mo á rántí ọ̀rọ̀ yẹn wọ́n ti fẹ́ àwọn gbọ̀n tí èkó ti yà ń gbà náà ti kan ṣẹlẹ̀ sí ọmọ rẹ̀ kan wọ́n ní ìrún arìnrìn kéèké but àwọn tẹ́lá òkè kan yẹn tẹ̀lé sí ọba gan pẹ̀lú ọmọ yìí tẹ́ ti ń gbọ́rọ̀ yìí ta ọ̀hídù tí ò sí lára àwọn òṣèlú yìí kò ní jẹ́ kí wọ́n mọ̀ bọ́n mọ̀ gan bọ́n rántí gan kò ní jẹ́ kó jẹ́ yí wọn lọ́mọ lára kan ní nǹkan tó lágbára fà lọ́mọ tó jẹ́ bọ́ọ̀sì mọ́ wọn tí ojú kankan ti ti bẹ̀ láyé. tani àbẹ́ kí àjọ wọn ìdílé yẹn bá tẹ ìdè ànábì ló bá dé bẹ́ẹ̀. kíni á ah, ìta ànábì náà bá tẹ̀ dọ́dọ̀ ọlọ́run nítorí o ọlọ́run nìkan ṣé abúláàbì ṣé kí n sọ di mùsùlùmí mọ́tò mm, mùsùlùmí sálẹ̀bì lásán bẹ́ẹ̀ inú tó sì wù ànábì ni kọ́dà àbútọ́líbì tó kọjá ànábì dàgbà ó wù ànábì tí a bá wù tẹ̀ di mùsùlùmí wà láì gbogbo ọ̀nà àmọ́ kò sí kí ni kò wọ́ lọ. so jẹ́mọ́ níta sọ pé àwọn àrà tọ́lọ̀ máa ń dá olùkọ́ ní dáadáa ẹ̀dá kan lè da gbogbo títí ẹ̀ láyé rẹ títí ẹ̀ sí ọ láyé ìwà láyé ara ọlọ́run ọba ni ti dáre lérí fún ẹ pé dáadáa ni wọ́n ti gbọ́dọ̀ rẹ̀ tó bá kú díẹ̀ káàtó mọ́ ro sẹ́nì kankan òun náà ní kọ́ fún ma bẹ̀ ọmọ rẹ tí ó màwé òun ní òkú mà èyí tí èsì ìdílé ọkọ gbé òun ní òkú mà ìtọ́ntọ́ tí èsì fún ọ òun ní òsì fún ọ kèé tẹ́jọ́ gà kí ẹ tó sákọ̀ọ́

atakọ méjì alimẹrifatu bi ojudila káàmù kọ́ mọ̀ bá ń bẹ ná kọ́kọ́ mọ̀ pé wà ná kọ́kọ́ gbóná àwọn ọ̀nà tó fi máa mọ̀ kó wà àtàlàyé fún wa ẹlẹ́kẹ̀yìn pé fi jà ká sí ọlọ́run bá láàtò níbi àwọn tẹ́tí ń ṣe wọ́n nìkan ni wọ́n ń ṣe ọlọ́ni wà nẹ́bi ọ̀ sọ fún wọn jóyé wọn kúl la amúlikùn náfà náfà ولا dọ́rọ̀n ilá ما شاء الله. ọlọ́run ní sọ fún wa nẹ́bí sọ pé wọ́n tó yá nẹ́bí gẹ́gẹ́ oore téyí ọlọ́run ọba ò ṣe fún ọ ọ lè ṣe fún rẹ kò lè dàbí fún rẹ ọ tó bẹ́ẹ̀ nínú tí ń ṣe mọ́gbàánu wọn náà wà. wàlá ìnira tí sì fi mú ọ ọ lè fa fún àyẹ̀túláṣí ọlọ́run mọ́ ọmọ ẹgbẹ́ látọ̀dọ̀ ànẹ́bì ni o ilá mọ́ṣá aláwù àǹfààní tó bá wù mí ní òdọ́dọ̀ rẹ̀ ìnira tó bá wù mí ní òdọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà lànẹ́bì wa lè ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa náà oore tọ́lọ́run ọba ò bá ṣe fún wa ànẹ́bì ò lè ṣe àpẹẹrẹ ti pọ̀ bàbá tó tọ́jú ẹ̀ ní orí ohun kó sọ mùsùlùmí lọ́lọ́run sọ pé man habab inna Allah yahdi man yasha bẹ́ẹ̀ náà ní ìnira tọ́lọ̀ òfin mẹ́lì kọ̀ọ̀kan wa ànábì ò lè fi mú wa ànábì ò lè fi mú wa illa ma sha Allah àfi tó bá wọ náà nìkan orí ọ̀mí tẹ̀lé sí wa tó ẹjẹ́ àfarabalẹ̀ tẹ́fẹ́ ìta òdì yóò jẹ́ ọmọta lọ́lọ́ ọba ọ̀ nígbà máa rẹ̀ mọ́ àwọn sígbẹ́rẹ́ kí kí ló dé torí gẹ́ni wá sígbẹ́rẹ́ gbogbo eré wá dàrú tán gbogbo nǹkan lọ fi kọ́lé so tẹ̀mí rẹ̀ sọ́dọ̀ lọ́wọ́ ọba ọ free lálùsọ wọn fi free ẹ̀rù ní bọ̀ ìta ni ẹlẹ́jàre ó lè dá àgbàgbà sí ẹni tí ó lè dá àgbàgbà sí ẹni tí wọ́n ń ṣe mẹ́gbà ẹni tó náà ní kẹtí bá lọ́kàn jẹ́ ní tọ́wọ́ dọ̀ lọ àbí ẹni kò sí sọ̀rọ̀ ni àwọn afáàní pẹ̀lú ẹ̀mọ̀ gaba omi ọmọlọ́mọdé sára àwọn ọmọ fún wọn sẹ́ẹ̀ma omi àdánwò ara rẹ̀ tí ń tọ́ tí ò rí tó bá dọ́dọ̀ sí yóò àfaramọ́ yóò àfaramọ́ dọ́dọ̀ sí yóò ní ẹ̀kọ́ sí ilẹ̀ wa yóò gbẹ̀yìn lọ gbà èyí tọ́nà máa fẹ́ ṣe fún ọ àwa fi ṣe kò ń gẹ á àbá ń gbóná wa àbá ń gbóná wa níparí example kan ni ẹnìkan wọ́n gbé owó rẹ̀ lọ gbàtàn gbé owó rẹ̀ ó wá fi ẹnìkan tó gbé pọ̀ rẹ̀ màá tó pè ọmọ gbé omi lọ ẹni tó pè wọn lọ pé pé bàbá alágbájá pé ọ̀nà gbé rẹ lọ pé bàbá tó ní ká pè yìí ó máa ń fún pé ológun lòun kò sí tó wọn mà nígbà tí máa ń wíri bá káyọ̀ tó máa gbọ́ ẹ̀gbọ́n tó ní ìwé dáhùn ó dà ẹ̀sẹ̀ jí owó ìyàwó rẹ̀ gan-an ní sípè àwọn tó mú ní kò tá mú wọn kò wọ́n kò fà wọn tó mú jáde ẹ wo afẹ́lẹ́bà wọ́n jí owó yàrá lẹ́ẹ̀mejì ó ní kò rí ọmú jáde wọ́n rẹ́gẹ́ lọ́ba ọ̀wọ́n á rí ẹ̀rí. wọn alẹ́ òótọ́ náà sí ni o gbogbo ẹni tí ẹ̀rọ̀dọ̀ àwọn aláàfáà yìí dákẹ́lẹ́ máa ronú ni o nǹkan ti àfà ọkọ máa fà ní ọmọ yìí fa tí wọn bá ìwà ní amúnàdọ rẹ ọkọ máa fà ní ọmọ lèwe. ọ̀pọ̀ ìyàwó àfà ló kọjá síta tí ó ta ọ̀pọ̀lọpọ̀ nu àbúrò àfà ẹ̀gẹ́ rẹ̀ ló ní sòro tí ń ba yí àkúkẹ́ lẹ́tọ̀ àjọba ìtọ̀ èyí ò sí àlàkà ìbáyìí tẹ́ ọlọ́run bẹ̀ ọ̀rọ̀ náà bá dánú gbèsè ayé rẹ̀ bẹ́ẹ̀ ni kó gbé pò àwọn ọmọ ọ̀sá kulukulu tẹ̀lé bàbá kan òun tẹ́ ní tòun tí ń bá fẹ́ra tó ó ní agbábà Allah ẹ̀yẹ súnmọ́ wọn wò ẹ̀sùn ní abala problem ní sòun tó lágbára ní sòun lè jẹ̀mọ́ gbogbo àpẹẹrẹ ká fúnra wa yìí ká lè mọ̀ pé ẹnìkan kò lè dá kankan ṣe ọlọ́ọ̀bá ní dára lè gbogbo wa lérí àtàfà àtọmọkéwú ọlọ́run dáa yẹ́ lọ́mọ àfa mi kò ní mọkéwú èyí wọn á ní kíìsì gbọmọ yòó mọkéwú ẹ àwọn afa ìkókó yín ní ilé àwọn tó náà lò ilé àwọn olólò alọ́mọ yòó mọkéwú ìmọ̀ fẹ́ ìmọ̀ fẹ́ nílé ìwé nìyà ah, ẹ má fọwọ́ àfa wí o ó padà mọ́ o ẹ má fi wọn wí o ẹ má fi wọn wí o ó lè dàgbà létí ọkàn lọ ètí ṣetán tí ó fún ni o èyí ṣetán èyí ọlọ́wọ́ sàmọ̀nà wa ìta sọ iná kọ́lọ́jọ́ sáfàní kan aláìtàrí kìyàmọ̀ kó má jẹ́ ìbára ìjẹ́ nìkan wa aláìláì kí a tó fa ìkòbí rẹ̀ lẹ̀ ẹ̀dá kan àti ẹ̀sọ́